أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله واشهد أن محمدا عبده ورسوله ونصلي ونسلم على أشرف المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنستعين إلينا الصراط المستقيم آمين إلينا الصراط المستقيم آمين ìdínà sọlọ́tà mùsàkì. adáwọ̀pẹ́ fọlọ́hún. alhamdulilayi. adúgbò fún ọlọ́hún. alhamdulilayi. alhamdulilayi rabbil alamin. alhamdulilayi rabbil alamin. atọrọ ìkẹ́ àti gẹ̀fọ́ anabi sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. àti fún àwọn ará ilé àtàwọn sọ̀hábà. àti fún gbogbo ẹni ó tẹ̀lé wọn pẹ̀lú dáadáa. àmín. lọ́mọ́sàkà náà mọ̀ nù wọn. àmín. Ah, bílẹ̀ bá súlé ní àwẹ̀ òdì méje kọ́ akàní tó ní lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí ọlọ́jà gúnlẹ̀ ayọ̀ ń bẹ̀. a máa ń sábà sọ àkọlé fún rọ̀mùdánì kọ̀ọ̀kan ó máa ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́dọọdún bíi ká sọ pé rọmdánà yìí o tẹ̀síìrì rẹ̀ tí tí ó já wa já nú ẹ̀ nínú ká sọ pé àdúrà ni nígbà míì pé a fi bẹ ọlọ́run lórí bí ó ṣe gba orílẹ̀-èdè lọ́wọ́ àwọn kàbá. Hmm, ní máa ń sábà jẹ́ àmọ́ ọdún yìí tá a bá wò dáadáa àkọlé tó yẹ wà fún ni pé káwa fi dúpẹ́. abẹ ọba àlejòọlá ní year two thousand fifteen. abẹ ipe ipa wa ò ká ìtọ́ fẹ́ ṣẹlẹ̀ àfikọ́ràn àlọ́wọ́ lórí ẹ̀kọ́ bá lè ṣe gbogbo ọ̀tá jẹ́ mùsùlùmí tá a máa ń tà ń ṣe lẹ́nu wá papọ̀ sí pé kọ́lọ́mbà ni fi bàbá Buhari síbẹ̀. ẹni tí a ní ó fi ibẹ̀ yìí ni olówó yìí hmm. wọ́n yìí sì dìbò wọlé Nàìjíríà láì lówó ah, bí wọ́n ṣe. hun agbọn òṣèlú nàìjíríà láti ilẹ̀ nìyẹn. bí a ṣe nù. Hmm. orí jẹ́ hun lé lórí nìyẹn ó dìbò wà á rówó. ọ wà lọ kó ni ọ ya ni ó jì ni ó gbé ni o. sáàmù pé ó wò ó tó lè dìbò. ni. owó ni a máa fún nàìjíríà. amẹ́ni a fẹ́ fún ni olówó yìí. Ah, àwọn tá a fẹ́ kọ́ wọlé àwa níwọ̀ ọlọ́run ṣíṣe nǹkan rẹ ò nídìí màtíyà ẹ̀dá ni máa ní màtíyà tí ó tó lè ṣe nǹkan tí ẹni kò gbà kó gbèrò pé kí nǹkan máa bẹ ó dẹ̀ sọ fún nǹkan òun kó máa bẹ yóò dẹ̀ máa bẹ àwa bẹ gbogbo wa àwa lẹlẹ́rìí pé ọgbà àbí ọgbà. ọgbà. bàbá débẹ̀ tán èyí táwọn náà fi campaign ni change change change èròǹgbà tí wọ́n ní pé táwọn bá ti débẹ̀ àwọn ò change yẹ bóyá àwọn náà rántí sọ fọ́lọ́run pé kó change ọmọ nàìjíríà náà àwọn ni á wù pé àwọn fẹ́ change yẹ ọlọ́run yìí ti change nǹkan tí ẹni abáfẹ́ change nǹkan fún ọba change mọ́jẹ̀mọ́ ọlọ́run lè yí láti láéláé àdéhùn rẹ̀ ni pé wọ́n máa yan olórí fún wa ní ìbámu bá bàbá ṣe rí ó wu bàbá Buhari kí Nàìjíríà ò dáa wọ́n sapá ní àtìgbà tí wọ́n ti débẹ̀ ní two thousand àmọ́ gbogbo adìẹ wọn ti ń làágùn. Ah ìyẹ́ òjò yọ. so àwa náà wá pàǹdà pàpà jùlọ níjòkó tí wá ń bí wà tí wá ń bí apàǹdà fún ọlọ́run foríjì wa. àti pé Buhari kò lè yí padà ìwọ ni ọba ní yí padà. àwa ń bẹ ọlọ́run lórí pé kó bá ní yí padà. nígbà tí ń wí atẹ́gùn olè bẹ̀rẹ̀ sí fẹ́ sílùú. ọ̀fẹ́ ọ̀fẹ́ ọ̀fẹ́. bí àbá ní sàbòsí jàmọ́ torí ní tó burú jù láyé làbòsí. ara tó fi burú ni pé bí nǹkan bá dáa tẹ́nìkan ní ọ̀dà nítorí wí náà lọ́lọ́run ó ṣe. Ah. tó ní ọ̀dà ẹ̀yin kò dáa náà nù. àmọ́ ìgbà pé à ah, yín ti ń dáa o ọkàdé má ti tó ibi afẹ́ kó tó pẹ̀lú ògo ọlọ́run irú ẹ̀ máa dáa sí ni. rọ̀mùdánù ọdún yìí ó ṣẹ̀gẹ̀rẹ̀ díẹ̀ ó yàtọ̀ sí ìbẹ̀rẹ̀ àwọn rọ̀mùdánù míì. bí a bá bọ́ síta ń bẹ̀ nísìnyí lọ́dọ̀ àwọn ọlọ́jà tí ń ta provision bíi mílíkì bíi bọ́ǹfìtà tẹ bá dọ́dọ̀ wọn tí wọ́n bá lè sòdodo wọ́n ti ń ta ọjà irú èyí tí wọ́n ń ta lọ́dún nìyí níbẹ̀rẹ̀ rọ̀mùdánù ó pẹ́ díẹ̀. ọ̀sán wa. tí rọ̀mùdánà bá ń débí ìlàjì lọ ní ọdún máa ń pa díẹ̀ díẹ̀ ìdùn ọ ìbẹ̀rẹ̀ máa ń dùn bẹ́ẹ̀ bá sì dé bóríjà náà lọ́dọ̀ àwọn tí ń ta èrè ráìsì wọ́n sọ pé àà ọdún yìí mílíkì tètè bẹ̀rẹ̀ lọ́dún yìí bọ́ǹfìtà tètè bẹ̀rẹ̀ lọ́dún yìí àti mílò náà eh, àwọn ará rẹ̀ àwọn àlámà pé ọlọ́run ti gbé kìlò máa ṣe nìyẹn atẹ́gùn ti ń fẹ́ sílò. àwa tó yí pé iṣẹ́ yìí ọdún mẹ́rin ò ká àfikọ́lọ́hún bá ní jẹ́ ọdún mẹ́jọ. àwa fi rọ̀bùdánà ìsìn bẹ ọlọ́run pé ọlọ́run o àfúnni kankan tẹ́lẹ̀ tó fi jẹ́ kí bàbá yìí ó débẹ̀. àwa gbẹ́kẹ̀lé ìjà rẹ̀ rẹ̀ ni ó fi débẹ̀ lẹ́ẹ̀kejì ìwọ náà ni o bá ní ṣe. wàá tàdé bíi pé lẹ́sìn a máa béèrè wípé ẹ̀yin tẹ́ ẹ máa ti ń lọ́nú ayé sébò tí ń bọ̀ láti di àtó kónú rọ̀mùdánà tí ń bọ̀ ẹ sì dáhùn pé á ti dìbò àwa ń sọ pé ọlọ́run o àásùrọ̀ bùdánà tí ń bọ̀ wá dúpẹ́ fún ọ lábẹ́ kó o ti gbàdúrà wa sí i yàmá ọgbà àbí ọgbà ọgbà bàbá wa fẹ́ fún rọ̀mùdánà ìlàkọ̀ọ́lé kí ló yẹ kó jẹun ọdún ọdún kí ló yẹ ọdún ká ọdún ọpẹ́ ni kálí wa sọ ọpẹ́ mọ́ tún bọ̀ àǹtírì náà ipe nbi tí ó ti dáadé nbi tí ó ti rọ̀sọ̀mùdé. àmín. gbogbo ẹ̀yin tẹ́ wà ń kalẹ̀ yìí àtàwa náà ní òkùnkùn yà dá a fún rẹpẹtẹ. àmín. káwá ṣe àdéhùn pàtó bu àdúgbò èèyàn náà lẹ́ẹ̀mí. ní àǹtírì náà àtọ́dún tí ń bọ̀ náà káwá dúpẹ́ pé ó ti rọ̀sọ̀mù ṣe twenty three mi. ngbọ́ hmm. eh, ti lè yẹ̀ bá sí kọ́mọ lẹ́kàn lẹ́kàn o. Hmm. àti pé ìsìlámù gbàjọba nìyẹn. alihamudulilayi. ó ti yẹ síbi kọ́mọ jẹ́ pé kọ́mọ lé ọkọ̀ kàbí. Hmm. Ah, wọ́n wà búra fún bàbá yóò àjẹnu rọ̀mùdánà àbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni abẹ́ẹ̀kọ́ bẹ́ẹ̀ni nù ramadana. ẹ dáhùn Allahu akbaru. Ìjọ àlàrúbà ni ó jẹ. Láì hikma. Ni ó jẹ. Ni ó jẹ. Àlàrúbà. Ǹjẹ́ yín ti mọ ti bẹ lábẹ́ ìjọ àlàrúbà? Ọjọ́ àlàrúbà. Ah. Àwọn àfa wọn máa tájẹ́ẹ̀tì ẹ̀. Ọjọ́ ìṣẹ́gun fún Ìsìláàmù ìjọ àlàrúbà. Allahu akbar. Ìní máa ń mú àwọn àfa abẹ́rẹ́ kí ó fún wa nígbà ní ìjọ àlàrúbà ni máa ń mú àwọn bàbá wa mú alọ́lé kí ó níjọ́. alárúbà ni o. torí mẹ́nu tí a bàbá wa onísàpìkéètì pé máa mi ṣe ń bùdè àti fi yọ̀mìlẹ̀ àríbìyá ìlà wàkọ̀dì tàmà. ìlà wàkọ̀dì tàmà. náà láti máa wọlé láti máa wọlé kí ó padà jọ àlárúbà. láti padà jọ àlárúbà. ọjọ́ ọjọ́ ìṣe yóò kó gbogbo ẹ̀ mọ́lẹ̀. máa mi ṣe ń bùdè àti fi yọ̀mìlẹ̀ àríbìyá ìlà wàkọ̀dì tàmà. Ah, ah. ọdún wa ní àsìkò wa ní lóde. àtúpẹ́ fọlọ́hún. kọlbanise ní alálùbáríkà fún wa. àmín. bàbá rí bẹ́ẹ̀ ẹrú ọlọ́nkan sáǹpẹ̀ ní àgbà olùlọ́ta wa lólobó oúnjẹ ta wípé kámúgbàgbé ọpẹ́ amasade wọn pẹ́ fọlọ́run ní èsì. ó ti yá dùn o. bí gbogbo ṣèṣẹ̀ bá tiẹ̀ wá dúpẹ́ ọ̀yọ́ ṣèṣì ẹ̀kọ́ pọ̀ lọ́pẹ́. abẹ́ ẹ̀kọ́ ni. òdodo. ibi ló ti papọ̀ yìí. àbí ò papọ̀. ó papọ̀ jẹ̀mọ́. alámọ̀lì ti papọ̀. wàlá òkèrè o. àwọn tá a fẹ́ràn APC amú ààrẹ ẹ̀yin tẹ́ fẹ́ràn PDP ẹ̀mú stéètì ṣé ò papọ̀ ọlọ́run bẹ nìkan nínú jẹ́ ó ṣe déédéé ntọ́kù ní kábẹ́ lọ́n kí gbogbo rẹ̀ wá dáa hmm. àtàpapọ̀ àtìsàlẹ̀ kó dáa kùkú sí kàtọ́sẹ̀ yẹn ọlọ́run bẹ̀ kò sí ọlọ́run rí pé ìtọ́ dáa fún àlù pẹ̀lú màdìfà pẹ̀lú gàṣà. àmín. àti pé ní ọ lẹ́ẹ̀kan náà kásìjẹ́jẹ́ alihamudulilayi mọ́kànlá mọ́kànlá alhamdulilahi rabbil alamin. ènìyàn bá rọ̀nà ó yẹ kó sọ pẹ́. kó sọ pẹ́ kó sọ pẹ́ kó tó sọ pẹ́. kó tó sọ pẹ́. ènìyàn bá. Bèbí náà bá wọ̀ tún ẹ̀ tó wò sí. Ó tójọ́ mẹ́ta. Àrẹ́nì tó ti kú tipẹ́tipẹ́. Tipẹ́. Àtẹ́ni tí ó kú tí ó jẹ́ níyà. Pẹ̀lú di èyí lè má ṣe dúpẹ́. Bèbí náà bá ronà ó yẹ kó sọ pé kó sọ pé kó sọ pé kó tún sọ pé. Bẹ́ẹ̀ni ẹ̀ bá wọ̀ tún ẹ̀ tó sí ààrẹ ní tó ti kó tipẹ́tipẹ́ àtẹ́ni tí òkú tí ò jẹ́ níyà pẹ̀lú di èyí láwọn fi dúpẹ́. Thank you. Ah, mo rí báyẹn àti pé bí ọpẹ́ bí ọpẹ́ ni ọdún yìí nù ń bà náà ọlọ́run wa já yọjá sọpẹ́ délẹ̀ fún wa a wàá fi àdúrà máa tì lẹ́yìn pé tọ̀. ìmí ìní tó fẹ́ bẹ̀rẹ̀ yìí ọlọ́run wá bá wọn ṣe. amina. ọlọ́run bá wọn ṣe. amin. ọlọ́run bá wọn ṣe. amin. báwa náà ṣe. amin. wọ́n lànà ọlọ́run. Allahumma amin. gbogbo bí ó ṣe wá rí bẹ́ẹ̀ ọlọ́run jáwa ní òrí bẹ́ẹ̀. amin bọ́lá ń ṣe bá wa ṣe ọlọ́njà náà ò lè rí bẹ́ẹ̀. amina. yà náà jẹ́ ẹrú tí ó ní ìbìkẹ́ ọlọ́run. àmín. wọ́lá ní ọlọ́run. allahumma àmín illa billah. ní àná àti káyà ọgọ́rùn-ún kan àádọ́ta ó lé mẹ́ta àwa káyà ọgọ́rùn-ún kan àádọ́ta ó lé mẹ́rin àti márùn-ún àti mẹ́fà àti méje àti méje tó máa dàlẹ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وهدى ورحمة لعلهم لكل شيء وهدى ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه فاتبعوه واتقوا لعلكم ترحمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن تقولوا إن إنما أنزل الكتاب على طائفتين من قبلنا مرحبا وإن كنا عن دراستهم لغافلين أو تقولوا لو أنا أنزل علينا الكتاب لو أن أنزل علينا الكتاب لكنا أهدى منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة <coughs> فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصرفون عن آياتنا سوء العذاب بما كانوا يصرفون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا وتفصيلا لكل شيء وهدى ورحما لعلهم باللقاء ربهم يؤمنون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن على الذي أحسن وتفصيلا لكل شيء وأدعوا ورحمة لعلهم بلقاء ربهم يؤمنون تو system tá a fi ń ka ń wá wọn gbàgbé ẹ lé nípa pé tìrẹ́nì ni wọ́n wọ́n ṣẹ̀ gbaṣẹ́ lọ́dún yìí ni kì í mọ́ra àwọn tí ti ń gbé wa wá gbòòrò tẹ́lẹ̀ àwọn ti mọ̀ pé à ń jáde báyìí wọ́n ó ti dó láti wá gba báàgì tí tafsiri ń bẹ nú ẹ̀ ṣùgbọ́n ọjọ́ orí ó kéré sípò tí wọ́n wà iná títí máa ń tètè sọ̀rọ̀ àdàgbàlagbà ní ìmọ̀ wà ìmọ̀ ló sún wọn sókè ọjọ́ orí wọn ti kéré wọn ò tí ì tẹ́ńtọ́ yẹ kó máa kú tí àtẹ̀yà àwọn àfa lọ́jọ́ orí àmọ́ gba pé wọ́n ti kéwú sókè ẹ̀ẹ́ lẹ́sìn mọ̀ pé ọjọ́ orí ọmọ wà ń bẹ̀ tìlẹ̀ ní ni wọ́n. ká ní àbáwá fojú ṣe níwò wọn ni á ní wọ́n padà lọ lílọ gbé wa kódà bó jẹ́ pé nǹkan á lò a sì ní fún alówó ọkọ̀ àni wọ́n wà bí wọ́n ṣe wọ ọkọ̀ lọ wọ́n tọ̀. kọ́lá sábà ní sànú wọn kó jẹ́ wọ́n rù la. amiina. àmọ́ ebi sètáàni ibo lórí gbogbo ni. ọlọ́run sàlékún orí ibú ẹ̀. làárínú lọ ìyàlẹ́ yìí. ìbọ́lọ̀ ń kàn fìyàn òdi fún wa ká lè mọ̀ wípé òǹdọ́lọ́ ni. Hmm. sísẹ́mù la àrán ti gbé wá ọlọ́run ò gbọ́ lọ́wọ́ wa kò gbé lọ́wọ́ wa kò gbẹ́sẹ̀ lọ́wọ́ wa kò sí wá ní pé ṣé bàbá ò lè lọ àbí wọn ò lè lọ. kò sí gbàlà káyè. àmọ́ ká lè mọ̀ wípé lórí ibú ti bínú parí tiẹ̀ ó ti bínú tiẹ̀ tiẹ̀ ti ń ta dànù. ọlọ́run ṣàlékún orí ibú ẹ̀. ọlọ́run mi ẹ kéde fún wa pé a. orí ibú ẹ lékún ni. sí ọ ọ̀rọ̀ ọlọ́run ó tún jáde bí ṣe jáde. àṣìṣó tí a lẹ̀. àṣó. wọ́n fẹ́ lọ́kùn fẹ́ lọ sáré gbé wa mú ni ẹ mọ̀ lọ gbé e. nígbà tá àṣó pamọ́ sọ ebi bi táwọn afa àti lẹtọ sáduwa nìyẹn àwọn afa àti wọn kọ wa ń ké. ọlọ́run bá ní kẹ́ wọn àrídí àwa kò ní ká mọ́ sọ̀rọ̀ ọlọ́run. ọ̀rọ̀ máa lọ ní o kódà yóò tún sún wájú. yóò sún o. alhamdulillah. kí o tí wọ́n ní ẹ ti ń kọ́ wa. àdúpẹ́. lábẹ́ ìṣẹ́ fọlọ́. ojú ọ̀wà àti ṣètánì pé a. wọ́n tún ní ṣe. àti kéde pé òun òun ọ̀rọ̀ náà jẹ́ gbogbo jà lọ àti òkú ká mọ́ sọ̀rọ̀. Hmm, ọlọ́run sàlẹ̀kùn orí ibú ẹ̀. ká kò ní ṣe bẹ́ẹ̀ mọ́ láyé fún iná tí ó jò ní òní yìí ká ṣe bẹ́ẹ̀ mọ̀ láyé. Ah, iná méjèèjì mà ní. mo sì bá gbogbo ẹ̀yin tẹ́ wá sẹ́wọ̀sì lé ní mo bá yín dúpẹ́. alhamdulilayi. ẹ pẹ̀lú ògùn ọlọ́run ẹ̀yin náà nígbàgbé òní sí dáadáa. amiina. ìjọ kan lèèyàn rìn tí máa máa rìn ìjọ kan náà wọ́n sì rìn tí wọ́n máa sì rìn ẹ̀yin máa rìn lẹ́yìn lógún ọlọ́run. alihamudulilayi. òní lọ wá. ìtàfẹ́ kàyọ́ ni ìdí tí ọlọ́run fi sọ Taurata àti Injila kalẹ̀. àti ìrọ̀jà yìí wàlìkùrì hàn mẹ́fẹ́ sọ ọlọ́run ti di báwọn fi sọ Taurata àti Kùránì kalẹ̀ àti ọ̀nà àti kíni ìdí tọ́lọ́run fi máa ń dákọ̀ Taurata mọ́ Kùránì nù Kùránì lọ́pọ̀lọpọ̀ àyè inú àyà inú àwọn àyà láti gbọ́ àsìkò oníbẹ̀ láàrin Taurata àti Kùránì Karim. whereas ìjìlá làwọn láàrin lẹ́yìn tí tàwọ́ráta lọ ìjìlá tẹ̀lé kíkọ́ àni tó wá dé. Hmm, àmọ́ ọlọ́run máa dákọ tàwọ́ráta yóò máa fi kùránì tẹ̀lé ìdí ẹ̀ àgbọ̀nù àwọn àyà yìí. ثم آتينا موسى الكتاب تماما على الذي أحسن وتفصيلا لكل شيء وأدع ورأمة لعلهم بلقاء ربهم يؤمنون قال ثم ثم lọ́dọ̀ àwa oníkẹ́ fún mọ̀ yẹn arafi kan ní tọ́lọ́nfí máa ń sàmì sọ̀rọ̀ bí ẹlòmíín náà bá dẹ̀ lò inú ọ̀rọ̀ rẹ̀ fi ń sọ òun náà fi sàmì sọ̀rọ̀ ní kílàmì náà àmì pọ̀rọ̀ kan ṣáájú irú ẹ̀mí ìfẹ́ tẹ̀lé wọ́n jọ jọra wọn ní dídé wọ́n jọ jọra wọn ní dídá àbí kan jọra wọn ní tuma wọn ní tuma ara arifu atiku ni ọ wà anabi tá a fi ń júwe pé àwọn nǹkan wọn dé lásìkò kan náà wọn jọra wọn bákan náà lẹ́yìn tó lọ́n ka òfin mẹ́wàá tá a gbọ́dọ̀ rọ́ọ̀lù tọ́ka fún wa tán wọ́n á sọ pé. ثم آتينا موسى آتينا موسى الكتاب تماما على الذي أحسن ẹgbọ́n jàmá alálẹ́dí ahasana lẹ́yìn tọ́ka òfin mẹ́wàá tí a gbọ́dọ̀ débẹ̀ àwọn abọ́nítàwọ̀síìrì wọ́n torí pé bọ́lọ̀ ń ṣe ka mẹ́wàá ẹ̀ wáyìí fún wa naa kúránì yìí náà ló ti kànú tàwùrátà náà ẹ máa gbọ́ pé òfin mẹ́wàá náà inú mẹ́jẹ̀mú jẹ́ fún mẹ́jẹ̀mú láéláé kò dé karú rẹ̀ nínú Injil tó pé Injil kì tẹ̀wé òfin Injil lè òfin nígbà bá dénú tafsiri ẹ máa gbọ́ ipe ẹsẹ báyìí ẹ má ṣe báyìí rárá hmm. Quran Karim níwé òfin Taurata òfin ńlọ sọ pé lẹ́yìn tá a sọ bẹ́ẹ̀ tán nínú ah. Taurata àwa gbé sínú náà ọlọ́run wa fẹ́ jẹ́ ká yẹ bí ń bẹ nínú kàfàrà nínú tàwọ̀rẹ́ta tó máa àtàìná mọ́sán kìtàbà tamaman alálẹ̀dẹ́ àhásán bá a ṣe fún Musa níwé òfin náà nìyẹn àmá ọ̀nà wo la gbà fún níwé òfin tamaman lọ́nà tó pé lọ́nà tó pé olóhùn fún Musa ní tàwọ̀rẹ́ta lọ́nà tó kò sọ bẹ́ẹ̀ fún ìjì torí ìjì ló pé àwọn nǹkan kan tó ń fẹ́ tún sínú tàwùrátà tó délé fọmọ ọmọ Israẹli tó lọ́n fẹ́ sàánú wọn tú wọn sílẹ̀ ló wá fi ìjìlì ṣe gbogbo èèyàn tó sọ ànábì ìsàdọ̀ ọlọ́run babalá mistake ni lọ́nà tó pọ̀ wọ́n á fi ànábì ìsà. ń fi tún àwọn gangan kan ṣe ní. iṣẹ́ tá a ti rán tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ti ṣe tàwọ́ráàtà ni wọ́n á fi ànábì Ìsá tún ṣe. wa láti wá sọ Ìsá nítorí ọ̀nà tá a gbà bí dọ́lọ́hún baba ńlá sì ṣe ni. ẹni ọbẹ̀ kan ti rán pé ẹ sọ́dọ̀ ọlọ́run a sì gbọ́dọ̀ sọ́dọ̀ ọlọ́run náà bó jẹ́ pé òun náà wọ́n ránṣẹ́ pé náà èèwọ̀ ni. tọ́ ọlọ́run wa ní àwa mú ìwé wa ìwé tá a wí ìwà tàmáàmà àmọ́ àlálẹ́bí àhásán. àwa sọ̀kalẹ̀ fẹ́ni tó bá mu òfin tí wọ́n sọ̀kalẹ̀ sínú tàwọ́rátà ọlọ́run rí i pé Musa ló lè jẹ́sẹ́ yẹn ọlọ́run kì í gbéṣẹ́ fẹ́ni tí ò lè jíṣẹ́ láàánú ka lífù náà ìlà òṣè àhá. a ní dìrù fọ́jọ́ àwọn èèyàn lọ fún ọlọ́run kìí ṣe bẹ́ẹ̀ ní ìjẹ́ kó obìnrin ń fẹ́ yóò ṣe wá obìnrin ń fẹ́ lọ́nà wo ni obìnrin ó fi lẹ́tọ̀ọ́ sí ìjíṣẹ́ obìnrin tí ó ṣe nǹkan oṣù obìnrin tí ó lóyún obìnrin tí ó bímọ obìnrin tí ó fọmọ lọ́mú lọ obìnrin tí wọ́n máa ṣẹ̀jẹ̀ bímọ yá adéyàn níṣẹ́ láíláí. bóbìnrin kẹ́dẹ̀ parẹ́ ẹ̀ sáyé pé òun ò ní lóyún òun ò ní lọ́kọ òun ò ní ṣe kò lè parẹ́ parẹ́ kọ́mọ́sẹ̀ nǹkan oṣù. gbèsè yàn òun ò kú ní lọ́kọ ṣé kò ní ṣe nǹkan oṣù. ọlọ́run ò ṣẹ̀dá ọkùnrin bí ẹ̀dá obìnrin kò ṣẹ̀dá obìnrin bí ẹ̀dá ọkùnrin láti ilẹ̀ àwọn àyà tí ń lóyún wọn a máa dá oyún ọkùnrin mà sóyún obìnrin kẹtó bí ìjọ tí ò sí ìsí ayé scan wọn a ti máa mọ̀ pé ah jagunlabi ní ń bọ̀ yìí níbi ìrúra ìrúra ọkùnrin ọjọ́ ìrúra obìnrin ọmọkùnrin míì ti bá ń ra nú lọ́dẹ̀ máa gbòye jìgìjìgì lórí ìdúró ìyá ọmọ bá mi jagunlabi ní ń bọ̀ ni. a sì wá bọkùnrin wóbìnrin. wọlé isa zakaru kàlẹ́ ọ̀nsá. obìnrin ọ̀jọ́kùnrin ọkùnrin ọ̀jọ́bìnrin ní gbogbo ọ̀nà ìní òfin dáa kọkùnrin máa láàánú ìyàwó ẹ̀. sọ̀dọ̀ wá sí ya. kò dáa kọkùnrin máa ní àánú ìyàwó ẹ̀ lọ́kàn. ọlọ́run lẹ́sìn wọn fún wa ó fà wọ́n lẹ̀ fún wa lọ́pọlọ lágbára ní gbogbo ọ̀nà ẹni àmá kẹ́lu obìnrin tá a máa ṣe gẹ̀gẹ̀gẹ̀ kó lè bá ní gbé nǹkan rẹ̀ wáyé àpò tá a bá fi di rù a máa lapa lára ẹrù tá a bá fi dì ẹ má tọ́jú ìyàwó ẹ̀ tó fi ìyàwó ẹ̀ lọ́kàn balẹ̀ á bá bí olú ọmọ ọmọ tó yẹ ó pè é ìbí àti lọ ni wípé ọkùnrin òjò obìnrin obìnrin ọjọ́ ọkùnrin ọlọ́run máa mẹni tí yóò gbèsè fún kó tó gbèsè ràn ẹ̀yin lè wá wò pé ará oko ni ìyẹn aráàlú ni ọlọ́run mọ̀ pẹ́ni tó yẹ ló ń gbèsè fún yẹn alálẹ̀ di àásánà ẹni tó bá mu la gbé fún musa bá mu ẹsìn máa wò jàmá ẹni ọlọ́run bá fẹ́ fi ṣe nǹkan kan láyé. láti kékeré ní o ti máa pìpìà rẹ̀ fún tọ́bẹ̀ẹ́sẹ̀ tọ́bẹ̀ẹ́sẹ̀ yẹn yóò ti máa ká ìkíní yẹn yóò sì bá a mú bẹ́gbẹ́ bá ń kúrọ́ kò ní kúrọ́ ń roju. bẹ́gbẹ́ bá ń rojú kò ní rojú ìtẹ́tẹ́ ìran yóò máa jẹ́ tó bẹ́ẹ̀ nǹkankan abẹ́ ṣe abẹ́ mà yorùbá àgbàkọ́lá dàtà fi lówó ìjọ wọn ti bí wa náà ti fowó mọ́ wa gbogbo ẹni tó fẹ́ ọmọ mi ìbẹ̀ bá ràn níṣẹ́ wọ́n rọra jà wá láì mọ̀ wọ́n rí wọ́n dẹ̀ máa wọn rí o bàbá náà nǹkan wọ́n dẹ̀ ta fún ìwé ọmọ ibi wọ́n ń dá wa padà sí nìyẹn ká padà sí kádàrá ká lè nísìmí. bàbá wa ádámà nẹ́kọ̀ọ́ ibrahim ahun àgọ́lọ́ bá nìkẹ́ wọn. àmín. wọ́n sọ yẹn yanjú pé kágbà fọ́lọ́ ní sinmi kágbà fọ́lọ́ ní sinmi kádàrá o ṣe é kọ̀ láyìíká kádàrá fọ́lọ́ ní sinmi. Kádà fọ́lọ́run ìsinmi, kádà fọ́lọ́run ìsinmi, kádàrà òsìkọ̀ láìdá, kádà fọ́lọ́run ìsinmi. Wà bá sinmi náà, hmm. lábẹ́ ẹ̀kọ́ gbagádàrá, fọ́lọ́run tó ní púpọ̀ òkú pà, yóò yà bí dààmú fún ẹni. Wàláhí. Kò kú pé kí oore tí òun bínú fò lọ́wọ́ olóore àti ọ̀pọ̀ sí. àwọn ọmọ pàkàdà rà tẹ́ náà sí ọ ọlọ́run àlejòlá a sì máa ṣe nǹkan ní dídè mọ́ra wọn ọlọ́run bá ó ṣe nǹkan yóò á dè mọ́ra wọn ẹ̀rí pé tèédù ní ọkọ̀ kọ́kọ́ lé bínú amúrù bá wá dùn sí ilé iṣẹ́ náà tá a kọ́ fún ẹyọ̀ ńdá ọ̀nà tí ó gbà kọ́ fún un àmọ́ bínú rẹ̀ ọba ti lè dò pẹ́rẹ́ tí wádìí bí fèédù ti kọ́lé ẹnu ẹnu tí ọmọ wa láyé ẹ̀ náà nìyẹn. olùfẹ́ mọ̀ ọ̀nà tó gbà kọ́lé. iṣẹ́ ìlà iṣẹ́ ìlà àjọ ń ṣe iṣẹ́ ìlà àjọ ń àbísẹ́ ìlà àkọ́ ni. àbísẹ́ ìlà àkọ́ ni. ọ lẹ́nu ẹ̀ báwọn. àwọn náà kọ́ ń náà. máa sọ tán. ìyẹn máa ti tó báwọn náà wọ́n ti dá báwọn. jẹ́sà bàbá ń di kẹ̀wọ́ ló bá ní kẹwọ́n. àmín. wọ́n á ní tọ́lọ́ bọ́mọ rẹ bá di máníjà má pè lóko má máa pé máníjà máníjà. bàbá dàáfà máa pè dàáfà kí ló dé tó tún peter náà pè é lẹ́yìn tó lọ ti gbé mi ìwà lónìí. ó wá kúra nítorí o tún pè lóko bàbá wa gbà ní má bèrè arọ́bí kọ́lọ́ ń bá ní kẹ́ wọn. àmín. ọmọ bàbá tí wọ́n bí kẹ́yìn àbáwá kámi òun lẹni tó kọ́kọ́ kúra nítorí. tẹ́yán bàbá wa ń dà á pè pé àfa wa Kamilu àfa àwọn èèyàn wa bèèrè pé bàbá Kamilu mọ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni hmm. wọ́n ní eh, eh, mọ̀ èmi ha káàkiri ni èmi ò parí ẹ̀sìn yìí bá wọn lọ́ ha sórí òun ẹ má gbé nǹkan lọ́lọ́run àfa wa ni o. wọ́n sọ lóko wọ́n sọ Kamilu ó sì parí Kùránì ọ̀pọ̀ adé sórí òsè Kamilu náà. àgbà fọlọ́n kéèyàn lè ní sinmi ni ọmọ rẹ ni ọmọ tó rẹ ni à ṣé tó ti dà ní ẹ ẹ máa bá a pè bẹ́ẹ̀ ẹ ti ọdọ kàn ẹ jẹ ọdọ kàn má pè má pè fi yẹyẹ chairman honourable à ó ṣe dáadáa tinútinú. pè mọ́ra rẹ pè rẹ kó lè ti dá fún ọ̀bọ̀rọ̀. alága mi. bí a bá ń bẹ ní tẹ́lẹ̀ ìjọba wa wà mọ̀ta wà ní èkéwu nígbà tá a ti dasájú lé èkéwu àwa náà máa ń pera wa ní táàjẹ́ fún àwọn tó fẹ́ wá wá pé torí wá ti délé tí wá débẹ̀ kó béèrè pé béèrè àfa àfa lágbè ni ṣùgbọ́n béèrè àfa lágbè ni. kí kò béèrè nìyẹn o. bàbá délé kí o tó pé ẹ̀dákùn béèrè àfa lágbè ni àwọn afa rẹ̀ wá bá ń ta fún ni a àwọn afa wa náà nù. subhanallah. níbo lẹ ti níbo lẹ ti wá ẹ jókòó ẹ jókòó àwọn afa wa àníyàn àníyàn fi á sí bíbá yìí. àkìrọ̀mọ́kúnmọ́lá gbogbo ọmọ kéwì kọ́ máa rẹ́ rìn. mo pẹ́ nǹkan lé o. ẹ ẹ ẹ ẹ gbà fọlọ́. ọlọ́run dẹ̀ sí Allahu Akbar. wọ́n tẹ gbà fọlọ́ gbogbo wa. fọlọ́ wa pín tiwọn náà. alhamdulillah. njẹ bàbá kú ò láyé ẹni bá dé bẹ́ẹ̀ mọ̀ kí àfa gbà ọlọ́nbàdàn tó tọ́. ọlágbára. ó yàtọ̀. kó bá di pé lọ́ba ní kẹ́ ọ bá di jẹ wọn. ẹni ó bá a mú lọ́lọ́run ló ń gbèlè lọ́wọ́ tàmáàmà olóńgbò ni mo jẹ́ kó pé. Ọ̀lẹ́ lẹ́bí àhásánà. Ẹn tó bá mu la gbélé lọ́wọ́. Bó bá rí bẹ́ẹ̀, abẹ́lọ́ba àlejòọ́lá. Gbogbo ọ̀nà tí ayé tiwa náà ó gbà dáa tí àwa náà dé ọlọ́run. amina. àmín. ẹ̀kọ́ la ń kọ́ yìí jàmá lábẹ́ bàbá fẹ́ ṣàdúà ẹ̀yin ẹgbẹ́ àdúrà láti jẹ mọ́tàdá mọ́tàdá rẹ̀ kẹ wá fi àdúrà ntẹ́ nfẹ́ gangan ṣe kábàrù ẹ rí i pé ọlọ́run máa sábà yóò ṣe nǹkan fún wa kí mọ́tàdá oní pé kẹ́ ẹ máa sọ fọlọ́n kó wọ ọlọ́run mo fẹ́ nǹkan báyìí sẹ́mílẹ̀ ńtọ́ lẹ́tọ̀ọ́ sí mo fẹ́ kọ́lé sẹ́mílẹ̀ ńtọ́ lẹ́tọ̀ọ́ sí lé lọ́dún mo fẹ́ ra mọ́tò tèmi náà lẹ́yìn tó lẹ́tọ̀ sí mọ́tò gígùn. mo fẹ́ nílé mo fẹ́ lówó tèmi lẹ́tọ̀ tèmi lẹ́yìn sí ní owó wá fún un lówó. àwọn kan mọ̀ pé mo fẹ́ bẹ̀rẹ̀ ṣe báyìí mo fẹ́ ṣe báyìí ó sọ fọ́lọ́ nǹkó sí ọ lẹ́nu tó sí kò ní í ṣe síbi tí ò yẹ. kì í mọ́mú ló ọlọ́run abẹ ọ. amina. ọ̀rọ̀ rẹ la wá sọ ọ̀rọ̀ rẹ la wá gbọ́ gbogbo oore tá à ń tẹ́wọ́ sí ọ ṣe wá lẹ́yìn tí ó lẹ́tọ̀ọ́ sí. amina. amina. wúrà ní ọlọ́run lọ́kùnrin wa lóbìnrin wa. amina. la hawla wala quwata illa bá bọ́lọ̀n bá fún ẹ̀lẹ́ nítorí lẹ́tọ̀ọ́ sí nǹkan kò wá ná tí béèrè wà láì yóò àdúrà àkọ́kọ́ lọ́kọ́ gbà pé ó fi sí ọ́lẹ̀ lẹ́tọ̀ọ́ ìwọ tí béèrè mọ́ wà kò rẹ̀ yọ rẹ̀. ìlú fi pé bá ní tẹ̀dẹ̀ ní rísìn. ó wá padà dé o. sọ gbọ́. ẹ̀sìn lẹ́yìn ẹ̀. ẹni ẹ̀ńtọ́lọ́ mà bọ́ yẹ ló fún wọn. Buhari dẹ́kọ̀ o tún lọ kìtìpá. kí ló dé ah, ah. ara bí. Ah, kọ̀yá ojú kọ̀yá kéèyàn ojú yàmá èèyàn pẹ̀lẹ́ yẹn òdi bẹ́yẹn o torí tí wọ́n ní pé ọlọ́run ọmọọṣẹ́ rẹ̀ ṣe o. gbogbo ohun tí ẹ bá fi dípò lẹ́fò láyé tí ẹnìkan bá yẹn lọ́rọ̀ dípò ọ̀yàn wa gbé ni ọwọ́ ajì ni wọ́n bùn ni tó ah, àti débẹ̀ náà ẹni ẹni ọyọ ni ọgbẹ fún yẹn ló bá tọ̀ wù. kọ́balígọ́lá kójíká náà lẹ́tọ̀ sóore. amina. Ah, ọlọ́run la fúnijẹ́ àtó pé fẹ́ntọ́ yẹ. Wọ̀tẹ́sílẹ̀ lè kó lè ṣe ìyí. Ẹ wá túmọ̀ tàmá má tọ́sọ lókè yìí pé ó pé ó ní nítorí ó pé ní pé tẹ̀sílẹ̀ lè kó lè ṣe ìyí. Àbí ṣàlàyé gbogbo nǹkan. Gbogbo nǹkan láì ṣàlàyé. Pélé yìí yọ lọ bá yọ lọ bẹ́ẹ̀. Eléyìí abẹ́rẹ́ bẹ́ẹ̀ yóò débi báyìí. Ni Kùránì fi jẹ́ ọ̀gá gbogbo òwe sánmà. bọ́lọ̀ ń báròyìn tàwọ́rátà tó pé nítorí àwọn òfin kan òfin kan òfin kan bíi mẹ́wàá nì. ẹ wá wòye ẹ wá wòye tí ń bẹ́nu Quran òfin nìkan ní tàwọ́rát òfin nìkan ní tàwọ́rát bá a ṣe láyé òsì ń bẹ̀ ìsìn bẹ́nu Quran bá a ṣe gbéyàwó bá a ṣe kọ́lé bá a ṣe lo gbogbo ní pátá tó pé ìwé mi ò ní dé mọ́ lẹ́yìn tiẹ̀ torí bẹ́ẹ̀ ọlọ́run á sọ tàwọ́rátà ní tafsilan nítorí oṣù mẹ́wàá likulli fún gbogbo nǹkan. lẹ́yìn náà àwa ṣe ní ọ̀nà àmà iman wa rahama imana wa rahama ati anu bi olorun keeda. fe keda ona ma ni saju emba ke eni olorun je niya ona ni oko sonu ba je le lose ona iya nbo niyan lose control nu ba je le miss road bayi wahala de niyan gbogbo ya ni o tele ọlọ́run má jù wá nù. amiina. ọlọ́run má jẹ́ asọnù. àmín. wọlé àánú rẹ ọlọ́run. àmín. máa ṣe ìmọ̀nà rẹ fún wa títí àbídá àlìjẹ́nà rẹ. amiina. tọ́lọ́ ni gbogbo ẹ̀. ìyẹn ò lè dá mọ́nà kọ́lọ́ má jẹ́ asọnù. àmín. wàràmà àti ìkẹ́ ọlọ́run ọlọ́run náà ṣe tàwọ́rọ́ àtàbẹ́ẹ̀. لعلهم بلقاء ربهم يؤمنون لعلهم بلقاء ربهم يؤمنون ntawa tó yẹ sí náà ni pé bóyá wọn torí ìyẹn pẹ̀lú pé pàdé kán lè bá a lè pàdé ọlọ́run dáadáa ìnìtumọ̀ àánú tá a ṣe fún wọn àti ọ̀nà mà tá a ṣe fún wọn. bọ́lá bá fún yàn ní áfíkì tó fún yàn ní mímọ̀ tó fún lálàáfíà tó kọ́lé fún yàn tó ra mọ́tò fún yàn ntọ́ yẹ kó fi dùn ní bí ó ṣe pàdé ọlọ́run dáadáa torí ìdí tálọ́n funfun nìyẹn ẹni tó ẹni tó ṣẹlọ́hún ó jẹ́ tálíkà ìwà ń sẹ̀lọ̀ yóò jẹ́ yàrá kó sẹ̀lọ̀. àmọ́ tíyàn bá ní láárí tó wá tún sẹ̀lọ̀ ìyà tí ó jẹ́ ó tálíkà lọ. fọwọ́n ọ̀rọ̀ lọ́hùn sẹ̀ dáadáa. òun ọ̀rọ̀ lọ́hùn sẹ̀ dáadáa. ìrìnsẹ̀ ń bẹ lọ́wọ́ ẹ̀ sẹ́mọ̀ pé afẹnuwakọ̀ ọjọ́ kọ gángan afẹnuwakọ̀ kòjọkọ̀ gángan ẹni tí ń fẹnuwakọ̀ bọ̀ tí wọ́n fẹnu hàn nù lẹ́ẹ̀bá yà fún lọ́ba rọ́lù yìí sẹ́ǹpé yẹn lọ́rọ́lù yìí ọkọ̀ kọ́ o ìfẹnuwakọ̀ bọ̀ lódodo ọlọ́run ṣe ète rẹ̀ bíi sáǹdì ọkọ̀ tó tọ́ yìí yìí yìí ti ló ń bọ̀ ọkọ̀ lẹ́pẹ́ ọlọ́run ṣe pé pàápàá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ lẹ́ẹ̀bá yà. lọ́bẹ̀ ẹ̀rọ lù yìí sẹ́wọ̀n pé èèyàn lọ́rọ́ yìí yẹ. àmọ́ ká pé bó ṣe ń fẹnu wakọ̀ nàníyàn rẹ̀ bá dì mọ́ kádàrá lọ́ba rọ́kọ̀ wà tí tọ́. lọ́wọ́ tẹ̀hánà ọkọ̀ lẹ́ẹ̀ bá yà fún. sẹ́wọ̀n pé yọ bà nǹkan jẹ́ o. ọjọ́ o. ẹni bá ní agbára kó tó dáhàn ìmọ̀ rí o. ìmọ̀ rí sámú o. láti máa ń sọ wípé ẹni tí ò tí ì ní láárí àìmọ́lẹ́ni ọlọ́run wò bí n ta fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ náà wípé kéèyàn máa sọ fọlọ́n pọ́lọ́n ṣe mí lẹ́ni tó orí ọ̀lẹ́tọ̀ sí nítorí pẹ́ lòmíì àánú ọlọ́run fún ni ò tí ì jẹ́ oníláárí àìníláárí náà ọlọ́run fi sàánú ẹni fọlọ́mù tágbára bẹ dọ́dọ̀ ẹ ní ìsìn yóò balẹ̀ jẹ́ àwẹ̀ là ń gbà yìí rámọ̀ ọlọ́run lórí ẹlòmíì ní fi ń gbà ó. wàláhì. àánú ọlọ́run lórí ẹ̀ fi ń gbà ó ká lórí bó ṣe ń fẹ́ gangan kò bá ti bá ní gbà wẹ̀ yìí o. Ah. owó ní owó ní bábi ṣe o. bí ah. mi bá kọ́ bá sí ah. ńlá bíi mẹ́ta táwọn èèyàn ń kírun ń bẹ̀. àwẹ̀ ló dé yìí ẹlẹ́yìn mẹ́wàá ní umura. ilé yá dé ẹnu bíi márùn-ún dájì. ẹ sì sínú fún wọn òsì náà ní májèyàn ó febi panu ṣé ládàá wo bẹ́ẹ̀ wá wùn ládàá wo wá sí kí máa sí yẹn. ọ̀rọ̀ wà ní ikọ̀ àgbàrú kankan bẹ́ẹ̀ pátá yányá kò ní wò. nígbà tí wọ́n mú ẹni wa Abíọ́lá gọlùmánìkẹ. àmín. tí wọ́n bẹ lọ́wọ́ ìjọba èmi bàbá àwa lọ tún mọ́tò sí lọ́dọ̀ mẹkáníìkì wa kan àwa pàdé ẹnìkan bẹ́ẹ̀ nínú àwọn nínú ìlú ó wá sọ fún wa pé òun sún mọ́ Abíọ́lá dáadáa ẹ má dẹ̀ nínú àmọ̀ pé ó jọ kó rí bẹ́ẹ̀. àwọn tá a bábà yọ̀mẹ̀ ní pé wá sọ fún ayé pé lẹ́nu ọgbà tí ọ̀rẹ́ àwọn bọ́ sí ọwọ́ ìjọba yìí lè tó lọ kíkan yìí ó sọ fún òun ti parí Kùránì méjì láti bẹ̀rẹ̀ dé parí. ó ní àbá oore ni bí a ṣe máa Abíọ́lá ńlẹ̀ ọlọ́lọ́run fẹ́ fún Abíọ́lá lálìjẹ́ náà ni wọ́n èémú ńlẹ̀ òní gbọ́yé ńjọ́ náà fi bọ́yá ni wọ́n sọ ọ́ lẹ̀ sí èkó láyé. La ilaha illallah. toro súnmọ́ dáadáa ń tọ́kọ́lọ́ ń bá fẹ́ràn rẹ̀ tẹ́gbogbo dáadáa tábí ọlá sí ọlọ́run fẹ́ san lẹ́sàn oníkò ní í dé fò wọ́n. onígbà tí ń bẹ ní kòkòrò ojú sí lọ́hùn olówó ní fi ń sin ọlọ́run ó ti ẹ̀kú mọ́ra wa yìí náà ni olówó làwọn fi ń sin ọlọ́run ọlọ́run yìí náà bọ́lọ́mọ bẹ́ẹ̀ sàn náà wọn ọlọ́run lọ́wọ́ bí àwọn náà jà sí tó bá yá. ọlọ́run ò ráyè òsì ọlọ́run ò ráyè ó ní òsì àyè ní àbá ní òsì àyè rárá. mo máa ráyè jẹ ẹmọ gbàwẹ̀ kan mọ kírun kan olùsùwọ̀n ní ìsìn ó wá ń tìláwà níjọ́ yẹn wọ́n mú kò sí ìkọ́rí mọ́tò wọn mú gbà yẹ o ó ti bá ìkọ́ àdé méjì ó ní bolo ti ó ní bolo ti àìkú ètù kan ó lè fọwọ́ yẹn millions of naira fi ẹ má bá mi kà ó nǹkó máa jókòó má kà fún ẹ ó yóò sáàyè àwa ní sọ fún jọ yẹn. bẹ́ẹ̀ náà lẹ́lòmíì náà fẹ́fẹ́ àánú ọlọ́run tí ọlọ́run fẹ́ fi kẹ́ ni ò jẹ́ kó tì í ní láàrí jù bá ń lọ láfi ní ọ̀ká nìyẹn dà yìí fún ọlọ́run sinmi lẹ́ni tí ní ìdààmú rẹ̀. ọ̀ràn tí ẹlòmíì bá dá sọ́run ara rẹ̀ tó bá ló lọ yóò rà já nàmà ni. ẹ ẹ nà pa ó ní ẹ nà pa sí lọ́rùn. ẹ máa lù ú. ẹ máa lù ú. wọ́n dẹ̀ lù ú. àwọn ọmọ ẹrú kú àná. àwọn ní aládájọ́ ayánilọ́yà àní àní gbáyé làwo ẹ lù pa kò yẹ kí wọ́n lù pa. akérèdé. kọlọ máa kọ àmà sí. àmọ́ bàbá ń bẹ lọ́nkú ọlọ́run yé lẹ́tọ̀ sóore rẹ sèmi lẹ́ǹtí ó lẹ́tọ̀ sí i yóò àtẹ́ǹjì ẹ́ńjìnì inú rẹ kú yóò àgbé ẹ́ńjìnì mi síbẹ̀. yóò panẹ bí tiẹ̀. ẹ wúrí tó fún kọ̀wé tó fún mọ́tò ẹ wọn ọlọ́run àgbé mi tí ó tí ó láàánú. tí ó funfun dáadáa ṣé ti rìn tọ́wọ́ tí kàn. ẹlẹ́yà mi àbíyàwó mi ìmọ̀ fi tinútinú ṣàdúrà fọkọ ẹ̀ lówó lọ́hùn jẹ́ kí ọkọ yìí jẹ́ oníláàrí. kó níláàrí. jẹ́ orí bí gbégbà. kó rí bí gbégbà. tẹ́lẹ̀ bá níláàrí èèyàn gbádùn lára ẹ̀. yóò ṣe dáadáa. pẹ̀lú pé ó rí wọn tí ọkọ rẹ̀ ní orí ń ná fún un ó sì rígbà tí ọkọ rẹ̀ ò ní lọ́wọ́ gbèsè ń bàrà jẹ tí obìnrin bá tiraka wá nǹkan sílẹ̀ fọ́kọ pápákọ̀ ò ní lọ́wọ́ ó rí pípàlùjẹ́ lọ́kọ òun fi máa jẹ pé ọ jẹ pé ah, ṣé ẹ rí nǹkan jẹ nti yín ah, àwọn náà rí jẹ ṣùgbọ́n kódà àwọn náà tó báyìí náà fi díẹ̀ sílẹ̀ bí i ah, mo ti rí kíní báyìí báyìí la mú ìsìnkú ara wọn la fi dàpọ̀ ìwọ̀ lọ́hùn ẹ má jẹ wọn jẹ ebi ò lè pa ń kú dọ̀la. bó ma jẹ bó ma tún jẹ ní ìsìn kílẹ̀ ẹ jẹ lálẹ́ ẹ jẹ rárá o ẹ̀yin náà ẹ jẹ wo ẹ̀yin ní ẹ̀gbọ́dọ̀ ẹ̀gbọ́dọ̀ nọ́ọ̀kì o ah, ẹ jẹ o ẹ̀gbọ́dọ̀ yín dé nìyẹn o. àtẹ̀jọ́ yín tẹ̀gbọ́n yín o pé ẹ tó jẹun o. irú obìnrin bẹ́ẹ̀ tó bá dé kọ́rọ̀ yóò fọlọ́ fún ọ lọ jọkùnrin ò ní láàrin o sì ní láàrin tòótọ́. amina àmọ́ tí ìsekóbìnrin fi ṣe ìwà obìnrin torobìnrin míì náà ń bẹ tó yẹ pé ìwà ti obìnrin gangan gangan gan tí ìbá ṣe tọ́lọ́ bá ṣàlẹ̀ sàánú obìnrin mhm. obìnrin tí máa ń fi gbọ́ tọkàntọkàn ṣàdúrà kọ́ dáa fọ́kọ́ yóò jòbìn tí ọlọ́run ti dáfálì jẹ́ náà ní o kéde gbogbo wọn. ẹ gbọ́. àkìrọ ọmọ kọ́mọ la. obìnrin tẹ́gbẹ́ àjẹrẹ́ lọ́run dáa fún yóò máa fi gbogbo ọkàn tọrọ fọ́kọ rẹ̀ tó dé ẹ̀rù tí máa ń ba àwọn obìnrin ni pé tẹ́ ẹ bá ní láàrin ní ìsìn ẹ kọjá yèyé. La ilaha illallah. ẹ wo ti kúrọ́ mọ yín ẹ̀yin náà rè é tó tọ́ yìí. ọlọ́run lọ́mọ ṣẹ̀dá wa bẹ́ẹ̀. ẹ̀yin náà nu. a ṣe sùúrù ni. sábà jẹ́gẹ́dẹ́. ntọ́lọ́run ti lẹ́tọ̀ fún yín yẹn. ẹ fẹ́ béèrè fún. tó pé ọlọ́run ní kẹ̀ẹ́sì mọ́síná kẹ̀ẹ́sì fúláṣà kẹ̀ẹ́sì ìbáha ẹ̀ẹ́fẹ̀ béèrè ah, ah, ah. kí wájú pọ̀pọ̀lọpọ̀ obìnrin lè fi gbogbo ẹnu tọrọ àdúrà délẹ̀délẹ̀ tó wájú ẹ̀ta àdúrà àwọn máa ń fún mẹ́jẹ̀mú sí pé ọlọ́run jó ní láárí. ọlọ́run jó ní láárí. àmọ́ kìí ṣe pé kọ́ wa máa fẹ́ lẹ̀ o. kìí ṣe bí kọ́ máa fẹ́ bí kọ́ máa. wàá ló fọwọ́ fẹ́ yàwó mi o. wàá ló fọwọ́ fẹ́ yàwó mi. ìjọ ló fẹ́ yàwó mi. dàdú ọlọ́run dàdú. ọlọ́run tẹ́kọ̀ọ́ sí fayé rẹ̀. Oh, kódà yóò wí ní forí kanlẹ̀. orí tá a dúrí ẹlẹ́yà máa máa wí bẹ́ẹ̀ lórí forí kanlẹ̀. kò wá dáa kóbìnrin rí báwọn. kò yẹ kóbìnrin rí bẹ́ẹ̀. a máa fa ìyà fóbìnrin náà. Ah, ah. tí ọlọ́run bá ké kí ọkùnrin láìkì ìyàwó ẹ̀ tó sì lẹ́mìí àná. tómi wá sọ pé kọ́ mọ́ bàa fẹ́ ìyàwó léhùn tí wàá ń bá bẹ lọ́hùn òsì ọlọ́run wà ní dáhùn ọlọ́run ti wòye pé ah, ebi ń tọ́jú ẹ̀. àti pé wọ́n lọ ìyàwó ọwọ́ àjẹyà. ṣẹ́rún ìwọ́n ń tẹ̀ jàre màá nira rí. máa hmm. rí ṣe. máa rí ṣe. bàbá yẹ pé ọ̀rọ̀ pé ìkẹ́ pé ìkẹ́ fún un kókó lọ́dọ̀ ah. Ah. wípé àbá náà fẹ́ ṣe mọ́síná wa ń rámì pé mọ́síná fẹ́ wá òru. ìpè ẹ̀dọ́ ẹ̀sọ̀ ń tẹ́ ní ìdìtẹ́ ẹ̀rí tẹ̀bí ń wá mi kì í. ẹ̀sọ̀ ọkọ ni à kò sí gbogbo ń tọ́ ọgbọ́ ọ̀dà ṣùgbọ́n ayé rẹ̀ ló dà àdúrà rẹ̀ ló gbà bádùá rẹ̀ ò bá gbà kí n máa ní tọ́lọ́kọ̀bọ̀ lọ́wọ́ mo lè kó mi kọ́dà ń lóhùn ah omi lóhùn ọ̀fẹ́ yùn ah. ó ní kí òun máa mu gàrí àtẹ̀pà ọ̀tẹ̀ lọ́rùn o. ọkọ dẹ̀ lọ wo aago ọjà aago ọkọ wa sọ pé tí bá ń bẹnu kára rẹ pé fi ẹ̀pà mu gàrí wà ní jẹ́ẹ̀dẹ̀ mi níbi ara ẹ̀ gbóná dé ọlámì. mo fi ọba tí ẹ̀mí mi ń bẹ lọ rẹ̀ búra kò sílẹ̀ di dé fàáfàá. Allahu akbar. Ọlọ́run ti dé fún àbá. Ẹni tó ní ọmọ wọlé padà wọlé. Kódà ní ètò wọlé. Káàsà. Odi méjì, odi méjì. Ọ̀dà dúró wà náà. Ah, Ànàkúnlá. Ó ti ń kà á lọ. Ah, àdójọ́ méjì náà. Dúró bá wọn. Dúró ní àkó méjì. Nígbà tó ni pé kóbìnrin mẹ̀tọ́ ẹ̀ kọ́kùnrin mẹ̀tọ́ ẹ̀. Ìwọ ọkùnrin lẹ́mìí pé ọbẹ̀ ti mọ́ sínú fìyà jẹ awalu ibi ẹ̀mí ti ń ṣiṣẹ́ nìyẹn o bí wúlà rẹ̀ ò bá dáa tí ò bá bá mu lóbìnrin ọba tó sọ àyà nìka ìkalẹ̀ lọ́sọ̀tọ̀ lákùkalẹ̀ tẹ̀ka kọ́ kó má bá tiẹ̀ lọ. àmupẹ́ àníyàn pé ọlọ́fẹ́ mi kíyàlẹ́ bá a jẹ́ ah. ó ti sì í. Ah, ó ti sì í báwọn ó ti sì o. ibi wàhálà ti ń ṣẹlẹ̀ nìyẹn. ó ti sì o ẹnìkan sọ fún ìyàwó ẹ̀ wípé òun ọ̀fẹ́ ìyàwó lè ó ní ìyàwó tí ó sì máa san dì lóun ọ̀fẹ́. Ah, ah, ah, tí ọmọ sàn yà lé ń dì í. àbádá yẹn wà lágbára. ìyàwó náà ní ẹ wá ọlọ́run yẹ ẹni fẹ́ àmọ́ kí ọmọ sànńdì ẹ̀yin ọmọ sànńdì káàsà ọwọ́ méjèèjì. bọ́lọ̀ ń fẹ́ wọ́n fẹ́ yàwó lóòótọ́ ọkọ náà ní sànńdì. ọkọ bàdá wa ọkọ wa. ẹnìkan wa ń bẹ ń bẹ ǹjọ́ kan wọ́n ń parí ìjà ọkọ wọn àti ìyàwó tí ń san wọ́n di wọ́n ọkọ bu ẹkún. Oh. ẹni sì ń bẹ ń bẹ ǹjọ́ kìíní àná tí wọ́n ń sọ̀rọ̀ ni pé ah, oh. èpè alẹ́ lọ́sẹ̀ yìí o. Ah, wọ́n máa san yín dì í. ọkùnrin ọkùnrin yẹn sunkún ń lòjọ pé ah, obìnrin bí o. ìyáálé rẹ̀ tó ìnámàlè àmàlù bí nìyá ti wá ìnámàlè kúlè múrìhìmà náwà ẹjá nìyá ò dáa àbá àtọ́pẹ́yàwó léyàwó tó dàrú bóyá nìyà ni ò dáa tó ẹ má fìyàwó dí ẹ má fìyàwó dí ẹ̀tọ́ ìyálé ẹ má dẹ̀ fẹ́ ẹrú abáyálé náà. kò náà yọ lọta. ẹ ọ ní òun ọ̀lẹ́ni àti sẹ́mọ́sí náà ṣùgbọ́n nígbà tí à ń jobìnrin ẹ lò ní káwọn kó kàn á fẹ́ kó kàn fẹ́.

Ah, ah. wọ́n á da wàhálà sọmọ ọlọ́mọ lágbàdá bí wọ́n máa lọ. nǹkan wá sí nìyẹn. kò wá ní yọlá wọ̀ rárá. mo máa ń sọ kí ní kẹ́yìn pé bí èèyàn borí ọkùnrin ọba pé wọn àrán mọ́ sí ọba pé wọn àrán kó sí ìyàwó o. ni pé ó tún wá ṣé àtàlẹ́ yóò là ń jẹ ẹ má rò ẹ rò ẹ má rò pé wo má lọ tàyà ń tiẹ̀ ẹ lọ lọ lẹ́rọ bá a ti jẹ́ kó tó dé nìyẹn lẹ́ẹ̀kan mo tó òrùka òtún tẹ̀ bá ní ìsìn. wọ́n lọ rẹ́ lá ní ìsìn tó ń rẹ́ lá. wọ́n lọ tó ń rẹ́ lá yàrá ẹbọ wá sí ikú tó bàjẹ́ síbẹ̀ mi ìfẹ́ wálé tó bàjẹ́ ìṣe yẹn gbàgbé mọ́síná. La ilaha àbúdá tí wọ́n nìyẹn ló kówó olé lọ́ọ̀rẹ́. wà á ló gbáǹkó. olùgbáǹkó. akramakumullah. olùgbáǹkó. Hmm. ní ìbálánsì. tọ́ba bálánsì tán bí bàálù tọ́ba ni ẹ má gun bàálù yìí pàṣẹ balansi báyìí ẹ tún bẹ́líìtì ẹ máa jẹun ẹ máa mu àmọ́ ká ẹ tó tó balansi ẹ dèrè ayé aga ni o. ẹ̀kọ́ ni bẹ́ẹ̀lì tì náà. ó gbọ́dọ̀ sí ẹ̀ má dè wọn nígbà tó lọ. ẹ má ṣe mọ́sí náà ẹ kọ́ balansi náà o tó máa gbádùn lọ. yóò ṣe fẹsifẹsi. Ah, ah, ah. ẹ ẹ ra sí díẹ̀ ẹyìn tabako obìnrin mẹ́wàá jọ ẹ má jẹ ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ni ẹ kó jọ hmm. obìnrin tí wọ́n fẹ́yàwó lé tí ò ní gbowó lọ́wọ́ ọkọ rẹ̀ àlérí mẹ́ta ní ọgọ́rùn-ún. fún ní sọ̀rọ̀ ọ̀tà ọ̀rẹ́ tá àti kùránì náà tó bá dọ̀rọ̀ máa ṣe náà. inú débẹ̀ oṣù kàlà àdéhùn ọ̀rẹ́dà àti ìdílà àti ìtọ̀rọ̀ àti kùránì náà ni. arò òfin ti bẹ́ẹ̀ náà. ọgbọ́ àlálẹ̀ bí àsánà. àsánà àlẹ́ tí ọba nǹkan mọ̀ lọ́wọ́ máa ń sọ fún. ọ̀dẹ̀ fìlà ọ̀dẹ̀ láì ọ̀ bóni òsì àníjà bẹ́ẹ̀ o. òsì àníjà la wọn. ó ti fọ lórí. ẹbí yókù bàbá. àmì. láyé lè fi ọgbọ. Ah. gbogbo wúláwúlá ti ń bẹ lẹ́dí ọkọ ẹ̀ ní ìsìn. wá sí ìlọ́wá àbí kẹsẹ̀tì ìlọ́gbọ́ eh. tó ti gbà pé wọ́n ti fún ọkọ òun ní ìlànà bí wọ́n ṣe é ṣe tí ò ní jókòó ẹ̀jẹ̀. wọ́n ti já sí i. yóò jókòó jẹ́ o. bí ṣe ń lọ rẹ o. yá wọn ó dẹ̀ tún ìpele kejì tó tún kù lẹ́yìn èèyàn tábọ̀ èèyàn bá wọ́ọ̀kì ìpele kejì tó kù tí wọ́n tún máa ń gbé òun náà tí wọ́n bá ti wà ókè no problem. Hmm. sọgbọ́ tọ́ bá ti wà ókè. ìwọ ní kò wà ókè ìwọ ní kò bá mú. ìyẹn ọkọ. ìyẹn ọkọ wà ókè. wà dáadáa. ìgbékẹ̀ kejì náà ni pé kọ́ máa bẹ láwọn bí ọ lórí. Hmm. gbékẹ̀ yìí rẹ̀ mọ́ dàá fọ́. tọ́ bá ti àmọ́ tí wọ́n ṣe dọ́gba tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó wà dọ́gba tó tó tó fi ibì kan àdúrà ní bọ́ ọ ṣe àmàlàbòsí ni ìwọ náà èpèkẹ́ bá wọ̀ ọ́ mọ́ ah, ah, ó ti gbé ṣúgà lé bá ó mọ́ ọ́lẹ̀ ó sọ fún ẹ̀ ọlọ́run bó mú ọ òun náà ní sábòsí tòótọ́ àwọn òṣèlú ní má mọ̀ ọ́ yóò mọ̀ ọ́ ìwọ ṣe dọ́gba tọ́mọ á ṣe pè fún rẹ̀ náà máa gbọ́ wọn ṣe pè rí láyé lọ́lọ́ ìmọ̀ ń gbọ́ kan lọ́lọ́ ìmọ̀ ń gbọ́ kan ìyàwó fẹ́ dé ó sì bọ́ sí yàrá ìyálé ọba tún palẹ̀ ó ní ẹtú yàrá rẹ̀ àlepalẹ̀ wọ́n ní kí ló dé ó ní ìyàwó ẹ̀fẹ́ dé ní ẹtú palẹ̀ ẹtú ọkàn bẹ́ẹ̀dì tuntun kábẹ́ẹ̀tì tuntun bí ṣe ń lọ ọjà tí ń ra tìyàwó ń ra tìyàlé ọwọ́ ń bálánsì ẹ̀ ó ń bálánsì ẹ̀ lọ́lọ́ mọ̀ ń gbọ́ o ó dẹ̀ parí ìyàlé yẹn ó dẹ̀ parí ẹ̀sìn kọ́nà inú rẹ̀ ò dùn inú rẹ̀ ò dùn pẹ̀lú gbogbo ìjẹ́ ara yẹn ìjọrùn. koríro kọjọ lójú. kẹ má rà kọ́ má bọ̀ sí ìyẹn dà ṣùgbọ́n kò wá sí sọ́dà kíkọ̀ dá. Ah, wọ́n ń kíyà lé pé ẹkú múra ìyàwó. ó wá ń torí àlùbáríkà kọ́mọ́ àgbà sọnù wọ́n ń dáhùn pé ah, ah. àwa nìyẹn. àwa nìyẹn ni wọ́n ń gbé ara rẹ̀ sára àwọn èèyàn pé ẹbọn sára àwọn ògbóná ẹbọn ẹdá pẹ̀lú ẹwọ ẹwọ sára àwọn ògbóná. ó ti dàwádà kọ́ irú yẹn ẹgbẹ́ èkú kẹgbẹ́ èkú mọ́ ọ ìyàwó ń dé báyìí wọ́n dọ̀rẹ́ ni wọ́n máa múra wọn kí wọ́n máa múra wọn kí ni àmọ́ kọ́ ló ti balẹ̀ jẹ́ ó ti bá ti dalẹ̀ rú. wọ́n fẹ́ ìyàwó ni ìyáálé ọ̀jẹ̀ mọ́lé. Ah, ilé mẹ́sìn nani nira yi. ìyàwó àjẹ je wọ́n ń ṣeré olè gbàjẹ́ náà àtijọ́ yẹn fọ́ o. Ah, wọ́n sọ fẹ́ yín náà fún àpẹẹrẹ dáadáa sẹ́pẹ́ jẹ́ je ta ẹ̀jẹ̀ oúnjẹ ni látòní ẹ má jẹun ẹ má fi jẹ oúnjẹ ẹ̀jẹ̀ je àtà náà ẹ má fi bí fi bí tòní ẹ ń gbà wẹ̀. ẹ balance ẹ ní bọ́bà alágbára rẹ̀ dàníyàn rẹ̀ bí wọ́n lọ́n bó ṣe nìyẹn wàhálà wàhálà ti ń nta fi síbẹ̀ ní wípé ọ̀tẹ̀ kò sí láǹdì kò lè ṣe yìí. ọlọ́run ní. wàhùdà wà ráhàmà la'allahum bi liqa'i rabbihim kálíbà ọlọ́run dáadáa ni o tí n bá ní àsìkò tó fi sin lọ́hùn tí a máa rí àyè sí ọlọ́run ìyá sí ìmẹ́lẹ̀ má lọ́mọ. tó. barakun arikum. alhamdulilah. alhamdulilah mọ́kànlá mọ́kànlá. akada na'am. sẹ́ẹ̀rì kìíní tá à ń ká yìí tí sọ̀rọ̀ lọ yìí. ìyẹn gbọ́dọ̀ máa ń fáwọn èèyàn nìkan kóun máa lò. ìyẹn máa ń gba ni nígbà wo ti di gbé lọ́wọ́ àti gbà pé bọ́lọ̀ ti fẹ́ ká ṣe lé nìyẹn. Hmm. àti wọ́n tó ń lọ àti ẹ lọ fẹ́ padà ẹ mọ́ kẹ́ mọ́ lọ mọ́. ṣùgbọ́n lọ́n ti nu kádà rí pé àlàáfà lùkì ní ilé nìṣẹ́ yóò ṣáde bí ilé nì. inú èso ti bàjẹ́. ẹ máa lọ wọn mo ti ń lọ báyìí ẹ lọ ẹ lọ lé hàn ká máa lọ mọ ká máa pọ̀ sí fún kò sí sọ fún ọ̀nà kéésì bẹ̀rẹ̀ àpẹtẹlẹ àbúlé asana ọlọmọdé tó lọ amina wọlé àná Ọlọ́run bẹyìn bá fẹẹ sìn kẹsẹ tẹ́lẹ̀ sẹ́yìn ẹyà kékeré má lọ mọ ọfẹ káfẹ lọ tẹ́lẹ̀ n ta ni má lọ. ọbọrí kó ọkọ jìnnà ma. yóò ẹ oníjọkọ ohun ti gbóná òkú rẹ. òun ti ń wẹ tẹ́lẹ̀. abẹ́rẹ́ balẹ̀ jọlá gbogbo ohun tí Ọlọ́run ṣe yín fún wa yìí ní ọmọ àdùnnú lọ́mọ tí ó dùnnú yìí. Amina. Amina. Máa padà fi yín bàbá nu jẹ́ mọ́. Amin. Wọ́lá nu ọlọ́run. Amin. Àwọn ti gbà fọ́ ọlọ́run ti ajẹ́jẹ́ wa. Àmọ́ kí omi náà tó nù, ń gbọ́ lọ́run kára fi àṣà àlò àlò àbá àlò nìyí. Bọ́ bá kọ nǹkan kan lẹ̀kọ́ ọlọ́ọ̀fẹ́, ọlọ́run ti kọ́ mọ́ àlóòrì. Ẹ̀ẹ́d òòrì. Nílẹ̀ o àdúgbò o. làáyìn ọ̀la àlà ṣètọ́n. abẹ́ẹ̀ rí. ọlọ́run bá ní sàlékún orí ibú ẹ̀. abẹ́ẹ̀ rí ọlọ́run tó ń fọ ọlọ́run fi mú ẹ̀ gbolẹ̀. sàlékún oríire tiwa. lẹ́ẹ̀kan tá a bẹ̀rẹ̀ ẹ̀yin kan ò tí ì dé wípé ọdún ìṣẹ́ ọdún ọpẹ́ ni abẹ́ẹ̀ ká sọ lẹ́ẹ̀kan. ọdún ọpẹ́ ni. ọpẹ́ ẹ̀kọ́ lọ́run fi Buhari síbẹ̀ lọ́dún yìí a máa dúpẹ́ lọ́dún yìí. ẹ má lè dúpẹ́ lórí ọpẹ́ báyìí lórí oore báyìí oore mọ́ di wíwọ̀ ni mẹtọlẹ kẹkọ yà fẹ kéè sára ẹrù ọlọ́nkà lọ́rùn alẹ́ tí táǹpẹ̀ ní àgbà àbí sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan ló ta wá di pé amọ̀jẹ̀ àmọ́ ńgbà tá a máa ń fi ẹ̀dọ̀ gbóná pe ọlọ́run lẹ́sì kálọ́bà fi hàn àbáyé pé òun gbàdúrà fún wa amọ̀sàdéhùn pé sábà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ tẹ̀síìrì abọ́kọ̀ máa ń sí ẹgbẹ́ ìdùnnà kan máa ń sí àbámọ̀ àmọ̀lẹ́sọ̀ báwọn ẹ̀ lọ́sẹ̀ wẹ́rẹ̀ yìí o adúgbò ẹ̀fọ́ lọ́hùn sọpọ́n wà lé. sọpọ́n wà lé. lọ́sọ̀ àdúrà tí ó gbà. tí ó gbà. àdúrà wa ń gbà. bọ́lọ́nà mú. adúgbò ẹ̀fọ́ lọ́hùn tó pa wà lé ọ̀pọ̀ èèyàn. lọ́sọ̀ àdúrà tí ó gbà. adúgbò àdúrà wa dá lọ́nà gbogbo. gbogbo ẹni tí ń lọ́wọ́ síbi tí ọlọ́run ṣe ń lọ láàyè yìí bí ṣe ọlọ́run ṣe ń lọ lábẹ́nú tẹ̀ ń kópa tí ààyè yìí fi ń jáàyè ah. ọlọ́run bá ní kópa nú ayé ti ń hàn. ẹ̀yin tẹ́ ẹ ṣe ti ń hàn ẹ̀yin tẹ́ ẹ ṣe pamọ́ ẹ̀yin tẹ́ ẹ ṣe ti ń hàn tí iṣẹ́ ọlọ́run fi ń ráyè lọ èyàn ò lè ṣe méjì pọ̀ ìkànnì yẹn ọ̀sà àti àmẹ́yìnkànlẹ̀ ń bẹ lábẹ́ ìròmí tí ń jó ọlọ́mọ gbogbo yín panikun yín o. àmín. jìnjìnjìn ni a fi ṣe wá sí lọ́dún yìí. bẹ́ẹ̀ni. a lè ti ń gbá ẹ́ńjìnì wa àtijọ́ ń wọ ìlàkadì tí wọ́n mọ̀ gbà gbà gbà àbò ni o. mọ kíkí rẹ̀. ẹ̀yin gan ẹ̀dẹ̀ dìde ńlẹ̀ ó wá di ń dún báyìí ọlọ́run jẹ́ ẹ̀dún kalẹ̀. amiina ami ami àtẹ̀yìn àtọ́mọ àtọ́mọdọ́mọ yín. Allahumma ami. ọlọ́run fani kọ̀ọ̀kan ní ti olóore ṣe. amiina. gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ nídìí ọ̀rọ̀ títí ọlọ́run fi ń lọ olùbàdàn kò yẹ o. amiina. la hawla wala quwwata. èèyàn báwọn. ayà kan ní àbí. akaramola ẹ̀ka yà mí. Wàhádá kìtàbùn àǹzálìnà mubarakun fattabi'uhu wattaquhu la'allakum turhamun. Ọlọ́ni Adá, wàhádá kìtàbùn, wàhádá kìtàbùn, èyí tí a wá sọ̀kalẹ̀ yìí èyí tí ṣe kúránì yìí ansanahu mubaraku àwa sọ̀kalẹ̀ ní ta kó àlùbáríkà sínú ẹ̀ kẹ́kẹ́kẹ́ akó àlùbáríkà sínú ẹ̀ bámúbámú. fattabi'uhu. èyí ni ẹ wá tẹ̀lé sígbà ẹ pé wọ́n ròyìn tàwùrátà. Hmm. Hmm, a kàn sọ fún ọ bó ṣe jẹ́ ni o èyí tó ṣe rèé o pàtàkì ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọba tó mọ̀ ń tọ́ dá bí má gbàgbọ́ òdi o pàtàkì ìwé yìí ọ̀tẹ̀lé o kì í ṣe pàtàkì ìwúhù mọ́ o pàtàkì ìwúhù èyí nìkan ni ọ̀tẹ̀lé o ìyẹn ti jó tán o ó ti lọ ó ti yẹ ti jó tán o èyí ni ọ̀tẹ̀lé o. واتقوا لعلكم ترحمون ẹ sì bẹ̀rù ọlọ́run làálàkùn túríyámùnà làálàkùn túríyámùnà kẹ́ lé bá a rí kẹ́ ẹ bẹ̀rù omi ọlọ́run kẹ́ lè rí kẹ́ àti bẹ̀rù ọlọ́run ìkẹ́ ní bí bẹ́yẹn bá ṣe jìnnà sẹ́sẹ̀ ní ó ṣe rí kẹ́ ọlọ́run tó ẹ̀jẹ̀ jìnnà sí ìyàpọ̀ ọlọ́run kálíbà rí kẹ́ ìdẹ̀kùn dùn gbáyé jàmá kọlọ́mọ kẹwàá kó kẹ́ wa kó ṣàánú wa. àmín. kó wá kẹ́ orílẹ̀-èdè wa náà. àmín. kó yọ orílẹ̀-èdè wa kó ní orílẹ̀-èdè tí wọ́n máa jìyà. Allahumma àmín. ìyà yìí pọ̀ ìyà yìí pọ̀ kò lè sin tí fàyà ju ẹsẹ̀ náà lọ. kòbàdìjọ́lá kò jagunlé ayọ̀. àmín. àmín. àhán. أو تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا wàyín kùnà àǹdìrà sátìyìn làgá fìdíìnà ọba sọ̀rọ̀sọ̀rọ̀ ọlọ́ni mo sọ tíra yìí kalẹ̀ sílẹ̀ lárúbáwá pẹ̀lú èdè lárúbáwá àlàǹtẹ̀kùnú kẹmọ́lẹ̀ ráyè sọ. ìnàmà ònzílà lìkìtàbù àlàtọ́ ìfàtẹ́yìn mìíràn kọ̀bùnlélá. kẹmọ́ bàárí wí pé wọ́n sọ tírà kalẹ̀ fún yẹ̀wúdí wọ́n sọ fún nàṣàrà pẹ́yìn ni wọ́n sọ tírà kalẹ̀ fún kẹ́mọ́bà rí wí láti wá sọ kalẹ̀ fẹ́yìn náà sínú èdè yín náà kọ́mọ̀dé pé wàyín. wàyín kùnà àǹdírọ̀ tàbí lábàbílì. kọ́mọ̀dé pé àwọn ọmọ àkúmèdè yahudi àti mèdè nasara àmìdé jábínká tàwọ́rátà àmì jábínká ìnjílà kí wọ́n bá lè sọ bẹ́ẹ̀ láìsí ti yín fún yín ẹ̀gbọ́ bọ́lọ̀ ń bá dẹ́nìkan lọ́lá nù wa tí bá ń rówó tí ń tí ń rówó kọ́rántí kò nìkan kò ń lówó yẹn o. ọgbọ̀n yìí bẹ́ẹ̀. torí àwọn ọ̀ràn rẹ ni o hmm. torí àwọn ọ̀rẹ́ rẹ ni o torí aya rẹ ni o torí ọmọ rẹ ni o torí ibi tá a ti tá a ti gbé ọ dìde yẹn ni o owó yẹn ti pọ̀ ju tiẹ̀ nìkan lọ o. bí àwọn tá a kó sí ọ lọ́dọ̀. a tá a kó sí ọ torí wọn ni o ìyá tí wọn fún wọn mọ ìyá fún wọn o. kí ẹni tí ó kó sọ́dọ̀ rẹ kọ́mọ́tò kókó bẹ́ẹ̀ o hmm. torí a máa kú o. torí ló ń pàfin pàfin yẹn o. Hmm. o ò ṣe làákà ìkú ọ̀nìkan kò ní o. <laughs> ìwọ nìkan òun rí mílíọ̀nù òun rí mílíọ̀nù náírà ìyá dẹ̀ ń di àwọn tí mẹlẹ́gbẹ̀ rẹ bẹ́yẹ ìyàwó rẹ wọn ò dá mọ̀ débi pẹ́ lómi wọn á bàjẹ́ débi pé kẹ́ńbà fura rárá yóò máa fi àjẹrẹ náà wọ́n wọ tankólìkì. ẹ kẹ́rọ bá kẹ́rọ bá mọ̀ pé ti ní láárí. yà lọ wọ ẹ̀wù kan yọ lọ ra àwọn aṣọ kan tí o bá fọ lọ́dún kan tẹ́ ẹ̀ ní ma gbọ́dọ̀ sí. ẹ̀yin ò ní ma gbọ́dọ̀ sí o. ọ̀tá rọ́bà ni ó máa wọ̀ kí ayé. yóò tún wá karú ẹ̀ jọ yọ karú aṣọ ǹjọ débi pé ẹ̀ ní ma pé kan náà kì í wọ̀ ojoojúmọ́. ó jẹ́ kọ́lọ́kọ́lọ́ kò á ní lágbájá kan kì í dẹ̀ ṣéwọ̀ ní kálágbádá bẹ́ẹ̀ bá ti ní láárí. bẹ́ẹ̀ bá ti ní láárí. tí ó ti níyàwó. ìgbà. bọ́ọ̀ bá láìkí agbádá gidi aramu fọ pé ọ̀ láìkí ẹ̀ òkú ṣéwọ̀ o. àwọn táwọn sọ ni pé nínú tí wọ́n fi mà pé ti ń da fọmọnìyàn ńlẹ̀ yóò bá agbádá ń bẹ níbẹ̀. sọ ọgbọ́. mọ́tò ń bẹ ń bẹ ilé ń bẹ ń bẹ ní máa júwe pé a ah, ẹni tí ń níláárí ó ti bẹ́ sú ẹ. kásì jẹun re ńbẹ̀ńbẹ̀. sọ̀gbọ́. ọmọ ọmọ gàrí. kí a máa ọmọ ọmọ téèyàn bá bí kọ́ hàn lára ẹ̀ kọ́mọ́jáwó òsùnkú mọ́ kí àwọn ilé ike mọ̀ pé ó ti ń níláárí kẹ máa mí sáwọn àfáà lè kéwú kára àdúgbò náà máa mà àwẹ̀ yìí kó ju àpò ráìsì kan sínú ilé kan pé ẹpin jẹ mbẹ. ẹ fi mọ ọwọ kan. ẹbí ẹ̀ka tí wọ́n ra ẹbí ti yí láàárọ̀ yìí mo fẹ́ kó lé amúra fẹ́ kó lé ẹ fà á mọ ilé ìjòyè ọlọ́wọ́ ẹ̀dá kù ẹ̀fí ọ̀lẹ̀. ẹ ń bá lè tọ̀ lé ẹ má jẹ́ ọmọ jókòó ń bẹ̀ mọ́ níbẹ̀rẹ̀ náà ti máa ń ṣe o wọn ń dáná wọn kékeré lójú o ẹ máa kún ọ síbi kan tẹ́gbẹ́ máa bá là síbẹ̀ hmm. wọ́n fún ní gásílò. báyìí jọ́fà báyìí gan ìtọ̀kọ́ máa fọ́sárì yìí sọ náà eh. ni ẹ ọ̀kadà kan bá wọ ọnú ọgbà ládàbí. oyè o. ó gbá kò náà ṣe wọlé. ni àwọn ọmọ kéwù kan wọ́n bá súnmọ́ wọn. èrò wa ni pé àwọn ọmọ yẹn kẹrì wọ́n máa ń jẹ ní ọwọ́ ara wọn wọ́n ti pọ̀ tẹ́tìlẹ́ kan náà wà ní abá ní ní súnmọ́ ah, bóyá ọ̀rá ìṣẹ́ fẹ́ máa fi gbà wẹ̀ lọ ní àtúgbé wa ní abá sani abá sani ń béèrè mi à ah, tèmi ti jẹ́ ẹjọ́ tó ń béèrè bí wọ́n ti láwọn ọmọ ti ń wá ní abá ní ẹni báyìí ló ní káwọn gbàgbọ́ láìsí fún wa. ń ah. bọ̀ wá ajá alẹ̀ sàn mo wá ń sọ fáwọn ìyá yìí pé ẹ ń gbé láìsí wá yìí àpẹẹrẹ pọ́dún yìí dùn rèé o nídùn ta kò léṣe kò tó báyìí o nídùn ta kò tó báyìí o tí nǹkan ṣe fẹsifẹsi kódà ìṣe fẹsifẹsi nǹkan fẹ́rù ọlọ́run tá a sọ yìí ó pa sùrọ̀ lára wọn ò wá sùrọ̀ àmọ́ wọn ò sí dálẹ́bi pé àrí wọn ń sùrọ̀ tó pé àrí ń tọ́ àwa ń ṣàdúrà fún wọn àmọ́ kíá tó ti yàtọ̀ wọ́n jẹ́ àmọ̀ kó yàtọ̀ ẹrú náà jẹ́ àmọ̀ pọ̀ yàtọ̀ mo wá gbé fóònù mo wá pè pé àrí báyà rí o kí tó lè fi tún ṣe tẹ̀kìrì rí náà kọ́ jẹ́ pé bóyá òun tèèrè tó ń ṣiṣẹ́ jẹ́ ó jẹ́ sáà ọlọ́mọ ó jẹ <laughs> kí wọ́n lọ gbé sí kọ́ ẹ pé ó ti <laughs> ọlọ́run ti ra aráàlú bá wa láti bẹ̀rẹ̀ àwẹ̀ lọ́lọ́run ti ṣe láti àwọ̀ jẹ parí àwẹ̀ ló fi ṣe fún wa lábẹ́ ìdúpẹ́ fọlọ́run àmọ́ ọlọ́mọ táàtùn di lọ́wọ́ ti wọ́n á nílò ìtọ́ nípa náà lágbè ránṣẹ́ à mo ní níjọ́ òní tó ṣe fẹ́sífẹ́sí ẹ̀jẹ̀ á mà ó tún wá ń dùn ẹ̀tún jẹ́ á mà kò ní lè má báyìí o. àmín. ìtìmẹ̀ sọ̀rọ̀ débẹ̀ ní pé àtàbáńdì kẹ́kọ̀ọ́ ní kẹwọn. ni ó jẹ́ ẹ̀ إن الإنسان خلق هلوها إذا مسه الشر جزوعا وإذا مسه الخير منوعا Inú ni ọmọ àmàzí, Manoan, Manoan, yàrá máa máa ná ọlọ́run ọ̀bárù àlàyé òun ọ̀bárù àlàyé àà ah. sọfẹ́ máa ní lárísá ibi hmm. yẹn ti bẹ lọ́n fún ẹ tẹ́tàdúrà fún ẹ ọ̀dà fún ọ̀tán ọ̀sán níbẹ̀ ibi tó wọkọ̀ dé wà á ní ṣe abẹ ìpè kan. àrùní bàkìlá. thank you. tọ́lá òmùrán bíbó kò lè hí. bíbó kò lè hí. نفسه كريما مات من كثرة البذل وعاته كريما مات من كثرة البذل حبيب الله لو كان جاهلا بخيل عدو الله لو كان عالما بخيل عدو الله لو كان عالما yẹ́mọ̀ wá kí o bú fún ẹ̀ pé ẹ̀nà pé àrùn ọ̀dá ọwọ́ àna jàmáà ká hmm. wọ́n wà dúà léyìn lórí pé kọ́dà kọ́dà kọ́dà kẹlẹ́ rẹ̀ sí lọ́wọ́ wá dáa tán ibòmí ilẹ̀ ń jẹ́ ọ́ dáa sí ìwọ ọ̀bẹ kí wọ́n sọ ọ́ lẹ́nu òjò wọn mọ̀ ń bẹ̀ mọ́. Ah. súrà ni wọ́n wà ń bí báyìí tí a ń sọ̀rọ̀ débi àwọn ń tà ń lò yìí pé ká máa dáwó rẹ̀ láàká ti dìde pé à ó ṣe dogun tí a máa dáwó dáwó báyìí. ẹ jẹ́ àgbè lódìdí. balókè ṣe nípẹ́ nìkan. jam. wọ́n ló ti délẹ̀ náà nìyẹn. owó ńlá lóòótọ́ ló kọ olè ọlápẹ nìkan ẹnjìn tí ń sitọ́ ẹnjìn tí ń sitọ́ yìí àtúrọ̀mọkúnmọ́ òun náà ló ti délẹ̀ ó dẹ̀ délẹ̀ tuntun ni àbá ó dẹ̀ délẹ̀ àsàkà àsàkà bẹ́ẹ̀ Dàmílọ́lá sọlọ́wọ̀n wá rí orí o ọwọ́ ń gbé nǹkan ribiribi ṣe fúnra rẹ̀ ìwọ́n máa dúà tọ́lọ̀ ń gbà táyé ẹ̀sùn níbẹ̀ yẹn ọmọ bọ́ọ̀bá má gbogbo ẹ̀ ọ̀sán àkókò máa ń sàgbé àfọ́nbì kan síbẹ̀ ńlọ di nǹkan táwọn yọ kọ́rọ́kọ́rọ́ máa yọ kọ́rọ́kọ́rọ́ ìrìn ẹgbẹ́ kan. ìdálẹ́jú dù. Ah. lámúyòrò sàkọlá sọ mínàlá àdá. mínàlá àdá. alàlẹ́ hàmùdù màkìsùn báwa lálẹ́ máa lò bá kíá. Ọlọ́lá àmùdó máa ké só. Báwo lálẹ́ àmàlù bá kíyà? Ọwọ́ àṣẹ ọwọ́ àtọwọ́ rẹ̀ di àgbọn. Àgbọn. Tẹ́ pé bí wọ́n bá kó pónpóbó lórí kò ní kò ní pọtẹnu ẹ̀ lẹ̀. Wọ́lí nọ́ọ̀sì àkọlá kó. تدل على الفتى على الفتى أتانا سخاء أتى متساخيا أكان سخاء ما أتى متساخيا فليبخل ومن شاء فليجور أفاني نداكم عن جميع المطالب كفاني نداكم عن جميع المطالب a máa sọ kìíní kan wípé ayé ní májèmú tí wọ́n fi ń gbé bẹ̀ ó ní o àlìkámọ̀ tá a dẹ̀ ń lọ náà ní májèmú tá a fi dé bẹ̀ nínú àlìjẹ́nà kọ́ lọ́rọ̀ fún wa nínú májèmú tá a fi ń ráyé gbé lọ pẹ́jọ mọ́ hmm. ká dúpẹ́ sáàyè ibi tọ́pẹ́ bá yẹ bí kí ìtẹ̀ ni ọba ní lọ́hùn mọ́jẹ̀mú tá a fi gbáyé ń bẹ lára wọn wọ́n dẹ̀ rí gbé. wọ́n rí gbé o. àwọn ọmọ dúpẹ́ sí ilé ìjọsìn wọn tẹ́ bá ní láárí mùsùlùmí nìkan ní lárídà irú tí wọ́n rí yọ sọ̀dà mẹ́wàá iye owó ń bá tó wọn ò sì ní tẹ̀lé fún ẹ̀ ní oko wa. bẹ́ẹ̀ni. tiyín lọ tiyín la àrírí. àwọn àfáàyàn ló ń ṣe wọn gan. ọlọ́run ṣe yín lẹ́nu tí ó yẹ kí wọ́n máa mà ńgbà yẹn wọn wà ní yíyan mọ́ rárá yẹn bá janu janu janu janu janu ìkan janu jò ní pé ọ̀nà tí òun fẹ́ lọ tí wọ́n bá yẹlẹ bó ń fẹ́ fọ́lọ́run tó bá yẹlẹ sí nítorí wọn kọ sẹ́yìn pé òun ó ṣe òun ra ọkọ̀ èmi ní sọ fún o hmm. pé kí n má jẹjẹ mọ́ ọ̀pọ̀ o àfẹ́mọ̀ tí òfin yìí ní ọmọ jẹ́ òde lóbi ní ọmọ jẹ́ mọ́ ọ̀pọ̀. òun ọkọ̀ báyìí ló ń kọ̀ra fún jọ̀mọ́. Ọ dẹ̀bi ó dẹ̀bi pọ́tò ẹ̀ hàn mí pé èwo àbá ru ọkọ̀ yìí tí òun ọ̀rọ̀ àfúnjà máa rè. ọkọ̀ yìí olówó sì máa gbowó oṣù. láti rán fún o. ó pè rọ. ọ̀nà o. ó jà pa. zọ́nà tó irú aláyàúdà. ọ̀nà tí àrímọ́ o. ọlọ́ ọ̀sùn lọ. ara ènìyàn o jọmọ. ẹnikẹ́ni kálukó kéè sára ẹ kéè sára ara báyìí máa ń lò kí ọ̀fà. kàràmùkúmùlọ. òde kan ní amú mi lọ ó ti pẹ́ ilé ike mo wà ń gbà náà. arima arima arima kan náà ní ọjọ́ náà lọ́dún náà arima. labade bisu náà òun lẹ́nu kan bá ń sunkún tọrọ àdúrà ìbá ń sunkún àbá ìbá ń sọ bọ́lọ̀ ńkọ́ dọ́là ń padà ó ti dá ó ti dá fóun rí ẹbí ń sọ bọ́lọ̀ dọ́là ń padà. wọ́n sàn sàdúrà hẹ́rẹ́hẹ́rẹ́ fún un ẹ sàdúrà ìdáadáa fún kòrí tí ń sunkún yìí. oníkọ́lọ̀ ń dọ́là ń padà. àbá pọ̀ lóde tán bàbá ìmọ̀mù ní àdá àwọn òṣòfò wọ́n nígbà ọlọ́lá ń bọ̀ lọ́nà sí. tọ́ ọlọ́lá ọlá lọ á so kókó lọ́run dọ́là nígbà tí ọlá ń bẹ lọ́rẹ̀. níbo ọ̀nà sí. mo níbi ìbò wọn ní bọ́yọ́ ah, bóyá olóbìnrin lọ́gbà báwọn ti gbogbo tẹ́wọ̀n lóṣù. wọn bóyá olóbìnrin lẹ́sẹ̀. tí mo sì lù mú wọn fún. tani àákò fún wa láyà. látọ̀dún yẹn mo mú mọ́wọ́ ilé ike mo wà ń gbàgbó. kó tó dàbá mọ́ ọ lọ. wọ́n á yá ọ ní o ọlọ́run gbé sọ́dọ̀ rẹ náà ní o. Hmm. ọ̀gbọ́n ẹ mọ̀ débi iṣẹ́ lóró jùlọ yẹn o tí bẹ o aya rẹ̀ ń bẹ tí aya rẹ̀ ń bẹ o tẹ̀gbọ́n rẹ̀ ń bẹ o àbúrò rẹ ń bẹ o tàfà rẹ ń bẹ o tọmọkéwò rẹ ń bẹ o tọ̀rẹ́ rẹ ń bẹ o ilé àná ń bẹ ń bẹ rí wọn ń bẹ. ẹ àdúrà wọn ìní ó mú mọlẹ. njọba fẹ́ sá lọ Allahu Akbar kò sí bí orí ayé wà láyé tí ò ní fẹ́ sá lọ kàn yìí Allahu Akbar kò sí àmọ́ àdúrà lọ́tún ló sì yọ wà mú lẹ̀ bí ẹ̀yàn mẹ́yẹ oko wálé ni o tó a fi hàn kéjì tí ò sí ọ̀nà rẹ̀ dáadáa ìjọba sílẹ̀kùnlẹ̀ fọyẹ ẹ̀yẹ lọ nìyẹn ká wò pé òun fún lóúnjẹ ń bẹ̀ wọn ọ̀dà síbẹ̀ yẹn ọ̀fẹ́ kò lọ fúnra ẹ̀ ebi wọn tó ń fún tí wọ́n ń gbà yẹn ebi ń rọ́jú gbà lọ́ọ̀ rẹ̀ ni àwọn náà fẹ́ máa fún wọn náà báwọn káì. ọ̀fẹ́ ah. máa fún ọ. ọ̀fẹ́ máa fún ọ náà báyẹn. ó wà wọn náà bẹ́ẹ̀. ọ̀dẹ̀ ń fún ọ̀dẹ̀ ń gbà ọ̀dẹ̀ máa fún ọ lọ máa fún ọ sí náà máa fún ọ sí ni o máa tó wò pé ṣé ó tó máa ní kò tó tó fi sí. akbar. ibi ní ṣe wọ bẹ́ẹ̀ nígbà tó lè fi dà bẹ́ẹ̀ mọ́yàn lọ́wọ́. Allahu Akbar. Mm. ọ̀dẹ̀ ń pàkà máa ọ̀dẹ̀ ara ẹ̀ tó sí ọ̀ gbà yẹn ara ẹ̀ tó sí ọ̀ à ah. wà á sàbámọ̀. Hmm. gbogbo ohun tí à ń ṣe fífi níláàrí nìsín gbèsè náà mà jẹ́ bẹ̀ nìsín. ẹ lọ bí àwọn tí wọ́n ti garí tí wọ́n padà padà wọ́n lẹ̀ lẹ̀ padà ẹ lọ bí ẹ léèrè wọ́n sọ fún ọ yìí pé ọgbọ́n kan torí pé àwọn àgbà táwọn fẹ́ẹ́ fi lówó gan àwọn ọ̀gbọ́n jọ yẹn gbọ́dọ̀ bẹ́ẹ̀ ló gan àwọn ọ̀gbọ́njọ́ yẹn ńgbà wo dé tí wọ́n á sá lọ díẹ̀ díẹ̀ làwọn agbọ́n burúkú ah. gbogbo táwọn agbọ́n yẹn ìwọ́n ń jò dànù ẹ̀ẹ́dì owó mọ́lẹ̀. lọ́sọ̀kọ́ lọ́sọ̀ bá yí dè mọ́lẹ̀. Ah. ọjà tí ń dèrè ni ó di gbèsè. Ah. yóò di gbèsè. yóò kó lé ní onítàmọ́ àbíká lukudeeti ìbọ́lọ̀ ńlọ́dé máa tẹ sílẹ̀ kò kí ọ lọ yẹn ní gan yóò ní jẹ́ ọ lọ tó pé èso máa kọ yín pé ẹ bá ti tẹ́ bá ní ìsìn owó mà lọ́bàá hùn máa tẹ sílẹ̀ yóò máa pọ̀ sí ni àti ọlọ́ọ̀ni yìí máa pọ̀ sí ni pípọ́n kì í tẹ́ odò pípọ́n kì í tẹ́ odò ibi a bá pọ́n sí nígbẹ́ ń tán. bí ọ̀rọ̀ bọ́ òun ni a ti ń pọ́n tó ní ọmọ sùn sí. tí wọ́n máa pọ́n mi sí máa mọ̀ wọ́n máa lò tán àbẹ̀bẹ̀ ti pẹ́ wá ẹ̀gbẹ́ yorùbá wọ́n ní àbùdí ní tòdò àbùdí ní tòdò àti ọlọ́ọ̀ni jẹ́ bẹ́ẹ̀ tó ti lújà ọ tó lújẹ gbà pé àdánwò dé kọ́lọ̀ ní o paasi ni láìsàn bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí pé màá sọ fọlọ́hún kó sọ́lẹ̀ ń tóró máa ń jókòó tì yóò aburú ni kéèyàn ní láárí kọ́mọ́ ní ó burú ju kéèmọ́ ìnira lọ ẹni tí ò ní rárá fẹ́ tẹ́lẹ̀ o ti pákéjì ara o ti ń jẹ̀jẹ̀ tálíkà o ti mọ́ lára hmm. kò lè yọ lẹ́nu yọ máa sùn fà á. ẹ̀rọ ọlọ́run. ẹ bá ti ní tí ò ní máa wọn àrò òun sùn wọn ò gbẹ́ ní apatẹ́ńsàn. gbogbo àmọ̀rọ̀ dùn ni ó wọlé ṣé ha apatẹ́ńsàn. ilẹ̀ tó ń mọ́ lọ ilẹ̀ tó ń mọ́ lọ òun gbèsè wá sí gbèsè ìní máa mú wa lọ ṣèṣekúṣe ṣe ha òun yàrá tó gbowó ni àti agbọ́ òun yàrá ọwọ́ gbẹ́kẹ́gbẹ́ ni ẹlòmí ò fi gbẹ́kẹ́gbẹ́ bẹ̀rẹ̀ ayé rẹ nígbà tẹ̀sí tẹ̀sí ẹ̀sìn ń bọ̀. ilé àkọ́kọ́ gbèsè ti bá lọ ilé ẹ̀kejì gbèsè bá lọ ní ọdún kan nínú yàrá yìí ni mo wà tí mo ti gba àlejò kan tó súnmọ́ olóyè wa abdulaziz adisokola kọlọba ní amina. ó sọ fún mi ń yẹn wípé bàbá ti ta ilé wọ́n ta ilé di àádọ́rin báyìí. ilé eléyìí fáwù eléyìí fáwù tọ̀hún fáwù. pé bàbá rẹ̀ tó ń náwó létí ń tà nígbà tó ń rówó bísíǹsì wọ́n ń talé ọlọ́run lọ́wọ́ ìjọba dà lẹ́ẹ̀kan náà ó tún dìde padà orí ọlá bàbá lọ sí orí ọlá wọn wà sẹ́fù kúrò láyé ọ̀rẹ́ ló dè mọ́lẹ̀ yẹn fọ̀rẹ́ dè mọ́lẹ̀. wà á tó kẹrin máa máa tẹ̀lé kẹfìrọ̀ sílé bá wà á tó kẹrin máa máa. برأس البذل ẹ̀fọ́rẹ́ di mọ́lẹ̀ ẹ̀fọ́rẹ́ di mọ́lẹ̀ bẹ́ẹ̀ bá di mọ́lẹ̀ yóò sá lọ yìí máa sá lọ ìrìn ẹ̀ máa sá lọ àjẹkójẹ́ ọ sá lọ àjẹkọ́lọ́jẹ́ ọ sá lọ ìran rẹ̀ ní abẹ́lẹ́wàdìgbọ́lá orí mà orí àsìkí orí àlàáfíà orí ayáre orí ọmọ rẹ orí gbogbo nǹkan rẹ tó o ṣe fún wa ọlọ́mọdé ó sá lọ padà. àmín. kó a máa lò. àmín. ẹ ní nawọ́ sí yàn kí ni ọmọ dùn sí yín. ìrè dùn o. kódà bẹ́ẹ̀ nawọ́ rẹ̀ ò dùn tó ẹ gbé ọgbà tuntun ṣépè lẹ́sẹ̀kẹsẹ̀ ní dàdúrà fún ọ ní dèpè fóun. ìpè ni fún un àti kó tiẹ̀ wá wọ́n ọ̀wọ́n ọ̀wọ́n ọlọ́run kó a máa lò ó. àmín. kẹ́mbà máa sọ pé ẹ̀ máa ń pa ẹ̀ lápísọ̀tì náà fún yín. njọ́ ń béèrè owó ọlọ́dẹ tó ń ṣe fọ́lọ́ njọ́ náà o owó lóde náà lóde ní ìsìn yìí o ọba ní ọ̀sàdéhùn kankan sósì yẹ kọ́ mọ́sàdéhùn máa ṣàdéhùn ní ìsìn pé tọba ti lówó lọ ọmọ náà a máa nà ní fún bitọ yẹ ní etí òní mú síárì mi lọ́wọ́ òun síárì mi kọ́ là ń sọ nínà gidi ọmọ náwó mi síbò mi wọn ò ní yín ọ mbẹ ọmọ náwó mi síbò mi ibi ọjẹ mọ kí ọ náwó síbẹ̀ lójú tí ì bá ti pé torí Ọlọ́run nìkan torí wọ́n ti wọ́n ti ṣe ọ́ ń bí ń bẹ̀rẹ̀ àmọ́ ọ̀daràn kò fi dáadáa síbẹ̀ lọ́nà káàbọ̀ náà míì má wò yẹ o ṣe tiẹ̀ ọwọ́ àrídí jọlọ tó yọ ọkà máa lọ ti ẹnu ayé jama a máa sọ kí nìkan láàyè yìí pé kọ̀sájẹ́ àjẹ́ wà kòsóso oṣó wà a máa ń sọ bẹ́yẹn pẹ̀lú àlàyé kò sí àjẹ́ lábala pé àjẹ́ kan ń bẹ ni wá ń kọ̀ọ̀tù ayé ni wá ń ṣe kò sí yẹn àjànú lọ́wà àmájẹ ń bẹ o lọ́dọ̀ ẹni tí ọba tẹ̀yẹ májẹ̀mú tá a fi gbáyé òun àròfàjẹ ń bẹ fún tí ọmọ tẹlẹ sí ngbẹ̀yìn bá rí ẹyẹ tìrù tọ́ba wájú ẹ̀ tìrù tí ń kọrin fún tí ń dákọ̀ ọ̀yá ẹ̀ ẹyẹ ń kọrin nù ó ní ẹ̀sọ́ fún ọ̀sájẹ <laughs> wọ́n sì fún ọ̀sájẹ ẹyẹ ń kọrin ìbá ń jànú ní àkó sínú ẹyẹ nígbà ó ti díù fún ó ti díù fún ká máa dààmú rẹ. ẹyẹ tí ẹyẹ tí ń bá tiẹ̀ lọ yẹ ẹyẹ bá kí láago kan òru kí lọ́kàn pẹ̀lú ẹyẹ kan ké. ó ké fún rẹ. ó ké fún orí ara rẹ. àwọn ẹyẹ kan bẹ òkú yẹn máa jẹ́ ń tiwọn. Well, no skill, skill. Àmọ́ bẹ́ẹ̀ bá ní ẹ̀rọ lára kò tó sọ bẹ́ẹ̀. Ah. Ah, Ẹyẹ ké nǹkan bí yóò ké tẹ̀lé fóun. Ah. Kí ló dé fà á? Kò tẹ̀lé májẹ̀mú ló bì í. Ní àdáwò síjú lẹ̀ fún. Ó síjú fún. Ó síjú fún ní. Ọjà rẹ̀ ló kù sí mú nìsín. Bí èyí bá tí wọ́n máa mú, a fi dànù tọkọtọkọ. Káì. ẹ̀ka yà mí. a ò tẹ̀kù lù láwọn لكنا أعداء منهم فقد جاءكم بينة من ربكم وهدى ورحمة فمن أظلم ممن كذب بآيات الله وصدف عنها سنجزي الذين يصدفون عن آياتنا سوء العذاب بما كانوا يصدفون أو تقولوا وكما صيفه لو أن أنزل علينا الكتاب ká ní wọ́n sọ tírà kalẹ̀ báwa náà ni. lakunna ahda minhum. ẹ máa sọ pé ẹ̀yin ìbá mọ̀nà ju yehudi àti nasara lọ. ẹ̀bá mọ̀nà ju yehudi àti nasara lọ tí ń la sọ̀kalẹ̀ fún yìí o. ọ̀rọ̀ lọ́rọ̀ dùn dá sí o. sára ẹni ni wọ́n yìí máa sọ o. ẹni tó lówó tí ò máa lò ẹ̀yin lẹ̀ rí o. tinyere náà máa lò yí o ẹni kọ́ létí ọ̀ máa lò lẹ́rí o tíyín náà lẹ́kọ́ lẹ̀ máa lò yí o ọkọ̀ lẹ́ra fi ń gbé ntí fi o ọkọ̀ lẹ́yẹ fi tọ́lọ́n yí o tọ́lọ́n ló délẹ̀ tálíkà o ntí tálíkà dálẹ̀ náà dá o kí lè sọ o. lọ́dún kan bàbá wa di kan ní ìnáwó ṣe. bẹ́ẹ̀ wá ń sin máa fọ́kọ lọ́dún náà ó wá jẹ́ ìsinmi fọ́kọ kan tó àkọ́bí wọn lọ́kùnrin lọ́fẹ́ gbéyàwó àlééfà wa lé nìí labade abade di kan ba se ma débẹ̀ ní a bá ń sọ̀rọ̀ ibi a se ma sọ̀rọ̀ lọ́bàdà sì gbogbo ọmọ tó bá dìde láti lọ náwó fáwọn àfa èmi náà dìde bàbá ìmáàmù lókè wà dìde bàbá pé bọ́rẹ́ dìde nígbà nọ́nọ́nọ́ wọn ní àwa ẹ̀kọ́ bẹ̀ ẹ̀kọ́ bẹ̀ ẹ̀kọ́ bẹ̀ ẹ̀dọ́jọ́kù ah, kí dé àwọn náà fẹ́ náwó ni àti wọ́n fẹ́ sàánù wà ní wọn ní àlọ́jọ́kù àtàwọn wo ràn nígbà káyọ̀ fi ti náwó tán bàbá mi kò tó ní ní ẹ̀ dìde járe. ẹ sì ra máa náwó pẹ̀lú wọn. ṣé bákan náà ni. La ilaha illallah. bákan náà àjọ kí ó ń bì kan náà àjọ kí rárá jàre ẹ bẹ̀rẹ̀ à dáadáa dé tàgbà pé wà láwọn. ìwọ̀n àti ìsọ ha ìtì ìsọ kankan lẹ́nu kó wọ́n dìde báyìí bàbá jẹ́ náà ti ọjà bá ọlọ́ba kẹwọn. àmín. bẹ́ẹ̀ ni jọrin sínú. ní wàá jọrin sí ẹ̀rọ ti oníjà náà. abakun la kọjá mi yókùn abakun la abẹ́mẹ́. ní bá ń kọrin rárá nkọ yóò bá kọ. wọn ọbí yorùbá kọ ni àmọ́ mọ́ àmọ́ mọ́ ẹ mẹ́sẹ̀ kọ́ ni pé ẹ pé papé okò àwọn afá tó mílíọ̀nù ẹ̀mí lọ jẹ́ fẹ́ dàkọ́jọ́ mi yókùn. lágbádé fún o. ní ìtajú dínì lágbádé fún nínú alálùfáà àlùbásà. Níbàdàn kájú yìí tájù dínì làgbádé fún tájù dínì làgbádé fún nínú alálùfà níbàdàn tájù dínì làgbádé fún. ní ẹsẹ̀ kọ́nù o ọba wàlìdé wuyà ọba jíjọ́ sí bada. jaba. rọkisu ni. máa wò kásùkásù. kàtà. bada. àrùkọ̀lá. nàṣí. ìwọ ọlọ́run ti pẹ̀lú lé ọlọ́run jẹ́ kí ọbẹ̀ tàkà ó wà ní lápò. àmọ́ tí mo fi sọ̀rọ̀ débẹ̀ ni pé ńgbà wọn àti bá nǹkan wọn ni wọn pa àwọn bàbá wa báńdì kan ní ọmọ yìí pé ọlọ́run sàwọn eléyìí ní olú ọmọ nínú ọmọ kí o rẹ wọn ní olú nǹkan a kì í jà ń pọ̀. lójà wọn ó ṣe lọ́tọ̀ báwọn lójú àwọn oṣù lọ́tọ̀ báwọn. láfi sọ wípé kánítì fẹ́ ni bàbá amúnigun èmi tí mò ń sọ̀rọ̀ yìí mà pé wọ́n fẹ́ràn mi. àmọ́ alikiyama ni o. olójà julajọ ń dùn ìyẹn ló kàn wá jù. kò yẹ nífẹ̀ẹ́ wọn kò yẹ má máa wáláwé kó gbọ̀n mọ́. Ah, ah, ah. àmọ́ mò ń fẹ́ràn wọn sì máa fẹ́ràn wọn. Nuhibbuhum. Ìwà rẹ̀ bí àtijọ́ bàbá wa àgbà tó bí wọn tí wọ́n bèmí náà ti ti bá ń délé. Tí wọ́n nífẹ̀ẹ́ bàbá àgbàjì tí wọ́n wá nífẹ̀ẹ́ bàbá àgbàjì lọ bí kámọ̀sí tọ́lọ́run tó hàn sí wọn. Tí bàbá àgbàjì sì séjọ́ náà. Bàbá àgbàjì tí wọ́n sì séjọ́ náà. Bàbá amúnigan lọ́ọ́ yà bàbá àgbàjì ọ̀hẹ́ hà níjọ́ náà lọ́hùn. nígbà bàbá amúnigun ń hẹ́ àtọ́ nígbà bàbá amúnigun ń bàdàn bí nígbàjì àgbà ìtò ń hẹ́ à ńlọrin ìlọrin ìhẹ́ àtẹlẹ̀. bàbá amúnigun lọ́lọ́run rántí gbogbo ayé. àwọn arẹ́rì àtijọ́ bàbá yẹn labala ká ló ń tá a ké mo fẹ́ jọ wọn tán. ká sì máa wọ̀ tún ká máa wọ̀ sí. ká máa wọ̀ tún ká máa wọ̀ sí. mo sì fẹ́ fi ká mójútó lé kí ẹni. Kama má mú nǹkan kan míì tí ó dìlé kí ó lọ́wọ́ mo fẹ́ fi jọ bàbá máàdù yàrá bí mo fi pin nìyẹn. bàbá máàdù wọ́n fi hàn wá béèyàn ṣe tọ́jú ilé kéwú alábìyẹn jọ wọn náà níṣẹ́ ń bẹ nìyẹn bàbá amúnigun tó ní wọ́n fẹ́ràn wa o wọ́n fẹ́ràn wa sí ìṣe díẹ̀. olólùfẹ́ wa ni wọ́n. àmọ́ mi ìṣèjọ́ kẹta mọ́. ẹ àwọn ìṣèjọ́ kẹta òkú mọ́. mi ìṣe mọ́. ọlọ́mọ ẹ kò sí ni. ìgbà tí ò sí ni kìí ṣe bá fi kórìíre yẹn o. àṣírí àmúgbàtà àti kò sí. àríkí ò sí nù lànà nàbì. jọ́kẹjọ́. mo sì rọ gbogbo sọ́ọ́sì mi náà kán náà máa ṣe ma. wọ́n ti tẹ̀lé tọ́lọ́ fẹ́yàn yẹn àtà nàbì rẹ̀. a máa ṣe ma bàbá amúnigun kọ́lọ́mà ní kẹ́ wọn wọn ò mọ ní wọn à mọ ní. mo jẹ́ bàbá bá rí lófin ni wọ́n ń lò wọn ò mọ ní kò wá sẹ́jọ́ fáwa bàbá amúnigun yìí ti lọ àlìkíámà pẹ̀lú ògo ọlọ́run àlìjánà láàbà wọn. àmín àmín. kò wá sẹ́jọ́ pé bàbá amúnigun ṣe kínní kan tí wọ́n fi kó lókè pẹ̀ ní àdísì ọ̀wá fọwọ́ sí fún wa káwá kúrò yẹn náà látàkú sí ọ̀hún ká má sì yẹ. bàbá amúnigun rí tẹ́ra wọ́n lò tẹ́ra o. wọ́n lò tẹ́ra o. àdìkúnlẹ̀ náà máa. àsìkúnlẹ̀ máa. lọ́mọdé apàdá bẹ́ẹ̀. àkúnlẹ̀ máa ẹni tó bá yẹ ká kúnlẹ̀ fún táwa kúnlẹ̀ fún wọn kán mọ́ bínú hmm. kán fi wá yá ọlọ́run ọlọ́run ló wọ́n fẹ́ gbogbo nǹkan dáadáa yòókù àjọmọ̀ sọ́kọ̀ ah. nígbà mo ní ìsẹ́mo lídì mọ́ mo ń lọ ilé àpá mi mo ń lọ sojúṣe mi ń bẹ̀. kí ni wọ́n ti ń dùn àbí. ni wọ́n ti ń dùn mo ń lọ sojúṣe mi ń bẹ̀ mo lọ sí tipa mi ká. ọlọ́mọbìnrin yín lọ́wọ́ jù báyìí lọ. kọ́mọ̀rù kò báyà mo sá fún àǹfààní ntí n bá ti lágbára lójú ọ̀nà àtọ̀lọ́hún mo fẹ́ ṣe mo fẹ́ lò mí ìṣèjàmá mi ì ṣe jàmá. àtẹgbẹ́. mi ì ṣẹgbẹ́. àtẹgbẹ́. fún mi ní pẹ̀lú jàmá ní pé jàmá wa ní í nǹkan kankan ọlọ́run wa ṣe é kí n máa wá ṣe mi ì ṣe yẹn. jàmá mi ń ṣe tọ́lọ́run àjọ ń ṣe jàmá lọ. kàṣà. jàmá tí a nìyẹn kódà bí èèyàn mọ̀ ọ̀mọ̀ àdìbà náà mọ̀ wọ́n rí bẹ́ẹ̀ ṣe jẹ́ nìyẹn o. ọ̀tọ̀kùnlò láwùlá láwù anna unzila alayna alkitabu lakunna ahada minhum. wọ́n ní a ní ìfẹ́ kan. ìfẹ́ yẹn ni wípé ẹ jẹ́ kí n káyà ìdílé rẹ̀. فقد جاءكم بينة من ربكم dájúdájú ohun àmì tó fojú hàn ti wá bá yín látọ̀dọ̀ ọlọ́run ọba yín o. wàhùdá wa rahama. ìmọ̀nà náà ni o àti àánú. faman azlamu mimman kadhaba bi ayati Allah ẹni wo lọ ṣàbòsí tó ẹni ó pààyà ọlọ́run nírọ́ tá ń ṣàbòsí tó. wàsọdà fa ánìhà. ló bá fẹ́ rí nbẹ̀ ló lòun ò ṣe. fanajìzì lẹ́bí ìnáyà sídi fún àná àyà àti náà sọ aláàdá bíbí máa tó ọlọ́ni à ń bọ̀ à ń bọ̀ wá san gbogbo ẹ̀yin bá sẹ́rí kòmbi ayé àtàwọn ọlọ́run à ń bọ̀ á fi ìyà tó burú jẹ wọ́n pẹ̀lú sẹ́díà sẹ́rí yẹn ìyà tó burú á fi jẹ wọ́n. ọlọ́run làwọn bẹ̀ jàmá. àmín. naam ẹ̀ka ẹ̀ka tọ́ wọ́n ní a sọ fún yín pé àkọ́kọ́ wọ́n ní a dúpẹ́ fọlọ́run níjókòó yìí. alhamdulillah. alhamdulillah. ẹ já sọ bẹ́ẹ̀ alhamdulillah. nídòta tafsiri yìí agbèlà ti ń ṣe báyìí náà késẹ́ẹ̀tì rẹ̀ ní lọ káàkiri lábẹ́ ìdúpẹ́ fọlọ́ àmúgbà tó dílé sìn ọ wá di pé bá a ṣe ń ṣe ń bí ìmùdékìlè náà ni wọ́n ń rí lágbàáyé gbogbo àgbáńlá ayé ìsìn lábẹ́rẹ̀. Life wọn ń wò bá ṣe jọ ń wò iná lànà ń wò láìpù. àmọ́ nǹkan kan ní bẹ lábẹ́ rẹ̀ ẹ̀rọ ọlọ́run kan tí ọlọ́run bá ń sàánú àlékún àánú ẹ̀ fún. àmín. abẹ̀rẹ̀ díẹ̀ ni ọba lọ mọ́ ẹni ọ̀wá rí wò mọ́ ọwọ́ á pè pé kí ló dé wọ́n ní à ṣe máa ń pé jẹ́wó jẹ́wó baba ńlá jẹ́wó jẹ́wó ni láìfù ní kẹsẹ̀ rẹ̀. iṣẹ́ lọ láìfù yẹn ní jẹ owó burúkú. níta ni o. ẹni ọ̀hún bẹ ní nkí àfa wa abibu abu ibrahim àfa abibu kan náà. maruf baba ibrahim. na'am mubaraku khairul. òun lẹni yẹn pè wípé nǹkan báyìí òun máa rí owó orí máa. àwọn ọmọ rí wò máa o. ní àwọn sọ̀rọ̀ àyè fún lani kilondi lanidi tí o fi máa lọ ńgbà náà àwọn ọ̀sán sọ̀yìn kan nítorí pé àfa gbọ́dọ̀ wà fẹ́rí kíáfù àmẹ́ni ọ̀hún kọ́ ló máa ń sàdékún agbára rẹ̀. àmín. amina. fa fowó tó ló kọ ránṣẹ́ sí wa pé gbogbo ètò kó máa lọ owó náà sì ló kọjá máa àmọ́ àtúwádé lọ́dún yìí ẹ̀yin jama ọlọ́mọ àdìpọ̀ yìí láṣìírí. àmín. wọ́n fẹ́ ra àwọn nǹkan kan táwọn àfijù sáfẹ́fẹ́ àtàwọn machine kan torí kìíní yẹn bó ṣe dùn mọ́ lọ bó ṣe dáa tó náà náà lọ tó dáa lábàdà owó ọlọ́mọ àdìpọ̀ yìí lọ́wọ́ o. àmín. ta ni ó bá ní bẹ̀rẹ̀ owó náà ẹnìkan ó dúró bẹ́ẹ̀ kó bá ní bá ti bẹ̀ yẹn àbùkàbíyì dúró bẹ̀ ẹnìkan ó dúró ní ẹ̀yẹnìkan àgbàdà àgbà kún àgbà máa gba ti bẹ̀rẹ̀ àbùkẹ́bí máa lọ sọ́nà òun yẹ. ọlọ́mọ ní bòmí láti rí. amina. gbogbo bùkátà táwọn náà fẹ́ kọ́ lọ́ba ní gbọ́ olóba ní gbọ́. amina. bí a bá ń ṣe báyìí ọlọ́run kú lè sọ di pé tẹlifíṣàn ọmọ gbé lẹ́bi ẹ̀sẹ̀kẹsẹ̀. amina yóò ti bẹ́ẹ̀ náà. ń bọ̀ bọ̀ ń náà. tí rédíò máa gbé lẹ́sẹ̀kẹsẹ̀ olùmọ̀lẹ́ sọ́dà bẹ́ẹ̀. amiina. wọ́n lànà ọlọ́run. olùmọ̀lẹ́ bùsí ńlá kò. amiina. ẹbí béèrè lọ́dọ̀ ọlọ́run pé bẹ́ẹ̀ bá ní ẹ̀ nà á fọlọ́run. bẹ́ẹ̀ bá ní ẹ̀ nà á fọlọ́run. ọlọ́ba ni fún bùsí ńlá kò. àmì ọlọ́run. amiina. ọlọ́run jẹ́ owó jókòó ti wá. amiina. ọlọ́run jẹ́ kówó jòkó ti wá. àmín sàmín. ọlọ́run kówó buwari bẹ. wá. mọ́jẹ̀mú tó fi wá rí bẹ́ẹ̀